وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان فالسلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará nílẹ̀ àwọn sọ̀rọ̀lábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn ìgbà tí a ti kíra wa káàbọ̀ sí ètò yìí abala tí wọ́n ní kí a gbéyẹ̀wò ó ní ṣe pẹ̀lú tafsir tafsiri àwọn àyàtì kan nínú Suratul An'am nínú ìwé eléyìí tí ó dé ọ̀dọ̀ mi wọ́n ní ká gbéyẹ̀wò láti àyà 151 dé 160 ní Suratul An'am bẹ̀tì ní nǹkan tó dá mi lójú a lè mọ́ lè ṣàlàyé kọjá àyà mẹ́ta péré tí wákàtí méjì mẹ́ta mẹ́rin ó fi lọ torí pé àwọn àyà tí ó kójọ sínú súra yìí pàápàá láti àyà 151 tá a ti fẹ́ mú yìí déédé parí súra yìí àwọn ìdájọ́ ńlá àwọn òfin ńlá tó yẹ kéèyàn ọmọ téèyàn ó fi jẹ́ mùsùlùmí gidi dọ́dọ̀ ọ̀rọ̀ òun lọ́lọ́run bá lékè ọlá òun ló kó síbẹ̀ ṣùgbọ́n àyà mẹ́ta táwọn òkú kọ́ọ̀sì jù àyà 151 152 153 ááyà mẹ́tẹ̀ẹ̀ta téèyàn bá ń ṣàlàyé ẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì èyàn lè ṣàlàyé ẹ̀ tán nígbà tá a bá bọ́ sínú ẹ̀ ní tí wọ́n ń sọ òye kálukú wa náà torí páwọn nǹkan mẹ́wàá sángílítì ló wà nínú àyà yẹn òun làwọn àáfàá máa ń pè ní àlùwàsọ́ọ́yá aláàṣù àwọn àsọ́ọ́lẹ̀ mẹ́wàá kan eléyìí tọ́já sí pé kò fẹ́ẹ̀ sí ànábì ọlọ́run tí ò sọ fáwọn ìjọ rẹ̀ kódà ó wà nínú nǹkan tó wà nínú bíbélì táwọn kiri ó ṣe kiri o tí wọ́n dọ́gbọ́n sí ìbí ìsì ń bẹ níbẹ̀ dìsìn òun náà máa ń pè ní ten commandments òun gangan nìyẹn ṣùgbọ́n àwọn òfin yẹn tá a bá wò ó kò sí ẹ̀sìn náà láyé tó tún fọn rere rẹ̀ tó dàbí ẹ̀sìn Islam tí pásítọ̀ béèlé ń tẹnu mọ́ àwọn òfin nínú chọ́ọ̀chì ìdámẹ́wàá ò ní wọlé chọ́ọ̀chì ó mọ̀ ẹ́ dínkù torí páwọn tí ń wá chọ́ọ̀chì gan ibi tán ti rí ìdámẹ́wàá rèé kí pásítọ̀ sọ fáwọn obìnrin pé gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ múra bí aṣẹ́wó yìí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ fẹ́ máa jẹ́ kí sìnà ọmọ ṣẹlẹ̀ ní chọ́ọ̀chì ẹ gbọ́dọ̀ wá báyìí mọ́ o jẹ́mọ̀ sẹ́mọ́ tí ó ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ aṣẹ́wó yẹn ìdámẹ́wàá wọn ṣe kí ni ó stọ̀ pásítọ̀ kínú àwọn apààyàn àwọn tí ń pààyàn náà tá a mọ̀ páwọn eléyìí èèyàn náà máa pa yálà bóyá for political reason or for other reasons bóyá nítorí ipò kan tí wọ́n dìmú nínú òṣèlú àbí tí wọ́n fẹ́ dìmú àbí torí àwọn nǹkan míì kí pásítọ̀ wá sàlàyé fún wa pé ìwọ tó bá ti ń pa ènìyàn má mú ìdámẹ́wàá rẹ débì ìwọ tó bá já sí wípé olè ló ń jà má mú ìdámẹ́wàá rẹ débì ìwọ tó bá já sí pé aṣẹ́wó ni ẹ́ mọ́múdà mẹ́wàá rẹ̀ débi òkúta ṣe kí ni o ó dé bá chọ́ọ̀chì pásítọ̀ ní sọ bẹ́ẹ̀ láìláì gbogbo àwọn òfin mẹ́wẹ̀ẹ̀wá yìí ìkọ̀ọ̀kan rẹ̀ àlàyé tó lágbára òun ló wà níbẹ̀ inú fi já sí wípé nígbà tọ́lọ́run bá àlékè ọlá tó fẹ́ bẹ̀rẹ̀ àyà yẹn ọ̀nà tó gbàgbé wá ọ̀nà téèyàn fi ń ṣe tàhádì ni pé a fi ń challenge èèyàn ọlọ́ni wà nábì sallallahu alaihi wasallam quli ta'alaw atlu ma harrama rabbukum alaykum ilé yìí ṣe bákan ọlọ́ni wà nábì sallallahu alaihi wasallam sọ fún àwọn kèfèrí ayé nínú àwọn yẹ̀wúdí àti àwọn nàṣàárá àtàwọn kèfèrí kùrẹ́ṣí àti gbogbo mùsùlùmí ayé àti gbogbo ẹ̀dá ọlọ́run lápapọ̀ sọ fún wọn wípé tààlà ẹ wá níbí àṣẹ àlúmọ́ ẹ̀yin èèyàn yìí ẹ wá ẹ sọ àsọyé ẹ ronú papọ̀ ẹ jókòó kájọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ọláyé máa kí n ka fún yín kí n ṣe lálàyé fún yín àwọn nǹkan mẹ́wàá kan tọ́já sí pọ́lọ̀ ọba yín ó ṣe lé ìwọ̀lé yín lórí àwọn mufasirun wọ́n ní tá a bá wọ àyà ìdáadáa nǹkan mẹ́sàn-án gan ni ṣùgbọ́n àpò eléyìí tọ́lọ̀ ọba àlékè ọlá kó wọn sí ọwọ́ aṣọ di mẹ́wàá mẹ́sàn-án gan làwọn òfin yẹn nígbà tá a bá ń bá lọ ẹ̀yìn náà mọ ẹjọ́ tí ẹlẹ́bí number one number two number three mẹ́sàn-án òun làwọn òfin yẹn sáńgílítì nígbà tá a wá ń kó òfin mẹ́sẹ̀ẹ̀sán yẹn àwa kó sínú polybag a kó sínú sáàkì àwa ràn pa jàmọ́ mélòó ó mẹ́wàá àṣẹ káka fún yín ma harrama alaykum ma harrama rabbukum alaykum alla tushriku bihi shay'a tó máa tú ayà yẹn lọ ẹ̀kọ́ kan bẹ̀ tá a kọ̀ bọ́lọ̀ ń ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn alákọ̀ọ́kọ́ nínú tá a kọ́ rídì mú òun ni pé iṣẹ́ àwọn ànábí ọlọ́run àti gbogbo àwa tá a bá jẹ́ mùsùlùmí òun ni ká máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún gbogbo ayé kìí ṣe muslims nìkan kírísítẹ́nì wà ń sùkú yín ní múlùkọ́ ẹ̀dùn bíi yes or no ẹ ṣàlàyé fún tọ́bí ilé múwọ́ tó jẹ́ mùsùlùmí tọ́ bèèrè lọ rú private college tí wọ́n dálẹ̀ tí mùsùlùmí mẹ́wàá bá lọ lè tọ́ dájú kò lè dé márùn-ún wọn tí ó sọ ẹ̀sìn wọn nǹkan tó parí bí wọ́n ṣe ń fẹnu sàlàyé fún ọ bẹ́ẹ̀ ni wọ́n máa fún ọ ní àwọn tract tó máa kà wọ́n fún ọ ní pamphlet tó kà wọ́n á fún ẹ ní textbook tó kà wọ́n á connect ẹ lórí internet wọ́n create àwọn chat groups àwọn chat forum tọ́já sí pé wọ́n máa post tí wọ́n máa sọ orí rẹ̀ di kéde ìdàkudà ni ọ̀tọ̀ làwọn tí wọ́n máa fún ọ lówó nù wọn ọ̀tọ̀ làwọn tí wọ́n bọ̀ sanwó school fees tó bá ní problem ọ̀tọ̀ ni ìwọ tó ọba jọ́kùnrin ọ̀tọ̀ ni Deborah àbí magnet tí wọ́n ràn sí ọ wọ́n mọ̀ pẹ̀lú mi láìkí obìnrin tó yẹ pé Deborah ni ó mọ̀ tó èdè kèfèrí àbí magnet ìwọ tó bá já sí pómi ní ọmọ ọ̀ràn jọ ọ̀nà sí ọ àbí kánrán kí ni o kánrán Michael sí ọ àbí Manuel tó fi já sí pé láyàṣá Allah ló fi ní dìgbèfè ṣùgbọ́n àwọn tá a gbódòdó dání sáà ń ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn atlu ma harrama rabbukum alaykum àṣẹ ká máa ka òfin ọlọ́run fáwọn èèyàn ká máa ṣàlàyé òfin ọlọ́run fáwọn èèyàn ara ojúṣe àwa mùsùlùmí nìyẹn atlu ma harrama rabbukum alaykum tá a bá tún wá fẹ́ ṣàlàyé fáwọn èèyàn ẹ jẹ́ ká tún gbọ́yé kèé ṣe nǹkan tífẹ̀ẹ́ nù wá sọ kèé se nǹkan táwùjọ sọ bí kò se pé ń tọ́lọ́ ń sọ sẹ́ni mo fẹ́ ká gbọ́ àníyé dáadáa má harrama rabbukum alaykum ìtó jásí pọ́lọ̀ ń ló ṣe ní haram sẹ́rí láàrin èèwọ̀ ni ìtọ́lọ̀ ò ṣe ní haram kápè lára àmọ̀ fáwọn èèyàn bákan náà ni ìtọ́lọ̀ ń pè léèwọ̀ káwá torí àwùjọ àbí nítorí àwọn authorities àbí nítorí àwọn òbí wa àbí nítorí àwọn èèyàn kan ká ní kìí ṣe haramu mọ́ ká sọ pé àlàálì ni nínú àwọn ìbàjẹ́ tó máa ń lọ nínú campus àwọn ìbàjẹ́ yẹn pọ̀ ìwọ tó o bá ti wá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ dá sírù ìbàjẹ́ yẹn èyí tó o bá tún wá rí páwọn ọmọ ìyá rẹ tí wọ́n jẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ń ṣe ó máa wá kà fún wọn ó máa ṣàlàyé fún wọn ó máa fún wọn níwèé lórí ẹ̀ tí wọn ó fi lè gbọ́n tọ́lọ́ ń ṣe léèwọ̀ye kí ló wá fà tọ́lọ́ ń sọ pé kànábì sallallahu alaihi wasallam kó kà fún gbogbo ayé kó ṣàlàyé ntọ́lọ́ ń ṣe léèwọ̀ ó nídìí sẹ́ẹ̀ láàrin tá a dé àìbọ̀ sínú òfin gangan mọ̀kọ́ dímọ̀ preambles òun là ń ṣàlàyé lọ sẹ́ẹ̀rí nínú Islam gbogbo nǹkan ọ̀kọjá méjì gbogbo nǹkan nínú Islam kọ̀kọjá mélòó méjì almamurat walmanihiyat àwọn nǹkan tọ́lọ̀ wọn bó sọ fún wa wípé do's and don'ts commandments and prohibitions àwọn nǹkan tọ́lọ̀ wọn sọ wípé ẹ ṣe báyìí ẹ máa kírun ẹ máa gbààwẹ̀ ẹ yọ zaka ẹ ṣe dáadáa sóbì yín ẹ máa ka Quran ẹ máa lọ jímọ̀ ẹ máa ṣètọrẹ àánú àwọn nǹkan tọ́lọ́wọ́ pa wá láṣẹ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àbáwọn nǹkan tánàbí sallallahu alaihi wasallam tí ó pa wá láṣẹ ìwọ́tọ́ ọjọ́kùnrin ṣe báyìí ìwọ́tọ́ ọjọ́bìnrin ṣe báyìí ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ń bẹ nínú Islam alimanihiyat jẹ́mọ́ kí la pé alimanihiyat àwọn nǹkan tọ́lọ́wọ́ bá kọ̀ fún wa ṣe wá rí àwọn alimanihiyat wàhálà ń bẹ níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí yóò wọná tí yóò jẹ́ kán wọná ni mọ̀ ní hijab prohibitions don't àwọn nǹkan tọ́lọ́hún ní kán má ṣe tí wọ́n ṣe sẹ́ẹ̀rí tó bá débi mamorot àwọn nǹkan tọ́lọ́hún ní a ṣe ẹ má jẹ ntàn yín jẹ àlè ṣe tán àwọn tọ́lọ́hún ní a pọ̀ ìlànà bí sallallahu alaihi wasallam nínú hadith eléyìí tó wà nínú àgbà yìí nànà wá wíyà ó ń ṣàlàyé pé má àmọ́rìtù kọ́ńbì yìí ìtì ń bá payín láṣẹ ìtọ́lọ̀ ń ọba payín láṣẹ pé kẹ́ ẹ ṣe ẹ̀yin èèyàn yìí fáátú mínú wùmọ̀sítàtọ̀ átún ẹ ṣe débi agbára yín bá ma àwọn èèyàn wọ́n máa ń ṣe àdìsí yẹn tú bí wọ́n ṣe máa ń ṣe àyà fàtàkùlọ́à mọ́sítàtọ̀ átún bí wọ́n ṣe máa ń ṣe tú afọ a ò rí fẹ̀ẹ́nu tu àbí mùsùlùmí ni pé ọlọ́run gan ní fàtẹ́kù láàmú sàtà tún ọlọ́run ní ẹ páyé òun bágbára yín bá ṣe mọ́ even tó ọba tú bẹ́ẹ̀ gan òòtọ́rọ́ náà lọ ọlọ́run ní o kírun o lọ́pọlọ o lálàáfíà o màlúwàlá ṣe o lè ṣàlùwàlá o lè dìde kúrò kírun ọ̀wá kírun onípèsè ọlọ́run náà rẹ ọlọ́run náà ti mọ̀ pé kò lọ kírun kó èèyàn jẹ́mọ̀ sí tàn sọ́yà bí òye torí pé ó ń ṣe wedding torí pé ó ń ṣe súnú ọmọ wàlékún salam ọba ṣe kí ni o ọba fi ìran lẹ̀ odidi president ní news gbé lánàá pé ó fi gbogbo àwọn tó wá látàgbáyé lẹ̀ ó sì lọ kírun jímọ̀ ó lọ ṣe ó lọ kírun jímọ̀ ẹlòmí àwọn àtórí pé ń ṣe súnú ọmọ kò ní lọ kírun ó torí pé ń ṣe induction àbó graduation kò ní lọ kírun torí bó ń ṣe fídọ́ọ̀mù ọkọ̀ṣẹ́ tẹ́lọ́rìn ọkọ̀ṣẹ́ kí ló kẹ̀ kọ̀bá ní lọ kírun ọlágbára kó o lọ kírun àìlọ kírun rẹ ọ̀bẹ̀rù ọlọ́run mọ́sítà tó á tún bó o ṣe lágbára mọ́ ṣùgbọ́n ní ìṣe ẹnìkan ara rẹ̀ ọ̀yà bóyá apá ń dùn bóyá ọ̀kadà ló gbé e ṣubú ibi ẹ̀kẹ́ rẹ̀ báyìí ọjẹ́ mọ́lẹ̀ apá rẹ̀ ọjẹ́ mọ́lẹ̀ wọ́n ba plásta rẹ̀ wọ́n ní ọmọ fomi kan sẹ́yìn lórú ẹni yẹn kò lè sàlùwà ní olómi bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kí ni ó ṣe láàrin yẹn tàyà mọ̀ kọ̀ wá kírun wọ́n ní pé sọ́lọ̀ náà ọ̀dà sáré pé mo ṣubú lórí ọ̀kadà ni àṣẹ́tùmọ̀ mọ́sítà tó á tún láàrin ni pé ọ̀lágbára omi ọlágbára kí ni ó tàyà mọ̀ ìwọ́ tó kó lo ìjáàbù ọlọ́run náà ti understand pé scarf lásán lọ ó fi ìjáàbù lé orí rẹ ìjáàbù wá ń sá lọ àbó fi ìjáàbù lé orí lára rẹ bá ń jóná ọlágbára kó o lò ìwọ ló ṣe kí ni o ìwọ ló lò ó ṣùgbọ́n tọ́lọ́run bá ní a ṣe a lè mọ́ lè ṣe tán àwọn èyí tó bá jẹ́ ọ̀ranyàn tó lágbára ń bẹ àgbọ̀dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ṣe wá rí mọ̀ ní yàt àwọn tọ́lọ́run bá wá kọ̀ ká jìnà sí ni wà máa ń nà áìtù kó máa ní hù ànábì sallallahu alaihi ó ní ń bá ní kẹ́ ẹ̀ jìnà sí ní ń bá kọ̀ fún yín pé kẹ́ mọ̀ ṣe sọ pé ese dị díẹ̀ bẹ́ẹ̀ ẹ má dé rara rárá ẹ jìnnà sí tí n bá ní ẹ má ta tán ti ń ṣe púùlù débi pọ́ ojú rẹ̀ ọ̀yàn sí tí n bá ní ọmọ wulẹ̀ bóra má tán ti ń tọ́sẹ̀ bóra débi pọ́ ọ̀fẹ́ bóra tí n bá ní ọmọ ṣe ṣìnà má wulẹ̀ ní girlfriend débi pọ́ ṣe kí ni o ọlọ́fẹ́ ṣe ṣìnà fájítẹ̀ ní búhù ẹ jìnnà sí i pẹ̀lú eléyìí àṣẹ máa bá ṣe jẹ́mọ́ kí ni ká ṣe faj tẹ̀lé búhù èmi àti yín gbọ́dọ̀ jìnnà sí àwọn afẹ́ bẹ̀rẹ̀ àwọn nǹkan yẹn ọlọ́run bá ní alákọ̀ọ́kọ́ níbẹ̀ allah tushriku bi shay'a nǹkan alákọ̀ọ́kọ́ nínú òfin mẹ́wàá eléyìí táwọn kiri yóò tí wọ́n ti dọ́gbọ́n sí nínú bíbélì bí wọ́n ṣe wá dọ́gbọ́n sí tó àwọn orípa òfin mẹ́wẹ̀ẹ̀wá yẹn ten commandments ó sì bẹ nínú bíbélì ṣùgbọ́n ṣé wọ́n ń sọ ní chọ́ọ̀chì ṣé wọ́n ń sọ láwọn conferences wọn wọn lè sọ ìdámẹ́wàá ò ní wọlé chọ́ọ̀chì ó túká kódà níbi tó burú dé àáfàá mi nínú àáfàá mùsùlùmí kò lè sọ àáfàá tí ń kó àwọn obìnrin jọ fásálátù níjọ sunday sunday ń kó wọn jọ alẹ́ wọn tán yóò wọn láta irú àwọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ ìtẹ́yìn ọ̀bà àwa wọn tó jẹ́ pé inú àwọn ọmọ ìjọ nígbà wọn bá ṣe àsàlátù tán lóru tó bá jẹ́ tòru wọn ó sì wo obìnrin láta wọn ó bá ṣe sìnà mọ́júmọ́ ìmí kódà àmà kan tó jẹ́ pé àwọn ọmọ ìjọ wa ń sá fún torí pé àwọn ọmọ ìjọ náà sọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì kan ra wọn pé à ṣé gbọ́dọ̀dọ̀ ìyàwó tiẹ̀ náà à ìyàwó tèmi náà mà ló ṣe kíní kan ọjọ́ pípà tó ní tí máa fi bá wọn sọ̀rọ̀ ni yóò mọ̀ wọ bí orí òkè títí máa dàlejò àwọn jálàbí ẹ̀ lóhùn ibẹ̀ ni ó ti bá wọn ṣe sìnà sẹ́rù eléyìn ni ọwọ́ aka òfin mẹ́wàá yìí tọ́mọ̀ pé ìjọ òun ó ṣe kí ni o ìjọ òun ó tù àfá gẹ́gbẹ́tẹ́ bá lẹ́ ní sòro ẹbọ lòun gangan rẹ̀kọ́mẹ́ndì fún yín pé sórí mọ́ jáwọn èèyàn mọ́ o ìsìnlá àfá kan sọ fún àfá súnà kan àtọmọ pé níta ń ṣe ẹbọ ni mọ́ dáhùn nítorí àgbàlagbà fi jẹ ẹ̀kọ́ abẹ́ ewé lọ́wọ́ o só ti yé ní ìsìn ọlọ́run gangan fún rẹ̀ ó ní ẹbẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́rin tó o bá ti wá wẹ̀ tán ní o ọmọlúwàbí oríta tó wà tó sílé ọwà lọ́bẹ̀ ọwà gbé pé ẹbọ ọ̀rẹ́ rẹ o ẹbọ ọ̀rẹ́ rẹ o ẹbọ ọ̀rẹ́ rẹ tóun ní ọkà òfin mẹ́wàá ìfọ̀n gbóló ti fẹ́ kà jama ẹ̀dá mi lò kò lè ká asáwọn òfin yìí táwa gan bá ń lò ayé ò ayé ò alákọ̀ọ́kọ́ tọ́já sí pé ló burú jù nínú gbogbo ẹ̀ṣẹ̀ òun ni al-ishraku billah kéèyàn ṣẹbọ kéèyàn múrogún pẹ̀lú ọlọ́run allah tó ṣírí ikú rè ṣàìhà àṣẹ ẹ̀ gbọ́dọ̀ ṣẹbọ rárá sí ọlọ́run ṣe rí ṣíríkù fún rẹ̀ odidi wá sí kànnì lọ́tọ̀ téèyàn sọ ní wákàtí méjì mẹ́ta mẹ́rin téèyàn ò ní parí ẹ̀ ṣùgbọ́n khulasatul qawl tá a bá ń sọ̀rọ̀ pé amúrogún pẹ̀lú ọlọ́run àwọn àáfàá ló pín sọ́nà mẹ́ta àwọn míì nínú àwọn àfà wọn ló pín sọ́nà méjì àwọn tó bá pín sọ́nà méjì ọ̀nà kejì òun náà tó pín sí méjì ó padà wá di mélòó ó padà di mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ a ní ẹbọ kan tó já sí pé aṣíríkùlà akíbárù ẹbọ ńlá ṣé ẹ rí ṣíríkùlà akíbárù yìí gbogbo ẹni tó bá ń ṣe yúkúrídù sọ́híbàwú anilmila ẹni tó bẹ́ẹ̀ lè lọ kó sínú ẹbọ ńlá yóò kú ònú ìsìláàmù tó bá kú lásìkò tí ò bá tọ́lọ̀ foríjì ó kú yóò sì jì àwọn ẹjọ́ ọlọ́run sẹ́rí gbogbo à ń sọ̀rọ̀ obéjì nílẹ̀ Yorùbá ni à ń eégún ni oníṣòro ọ̀ ń kan ń kan ẹ̀ ń lọ bọ́ àbọ̀ ńlá làkàlà ń wá mú ọlọ ọ̀dọ̀ bàbá kan ọ wá ní ọ̀pọ̀fọ̀ kan ọ̀sẹ̀ kan ọ̀pọ̀fọ̀ sí kinní kan ó dẹ̀jẹ̀ sí èyí kan ìhòhò lọ́wẹ̀ ó ti ń fún ọ láwọn mọ́jẹ̀mú tó ti ń mórogún pẹ̀lú ọlọ́run àbí tó ọba ti fẹ́ lo kinní yìí ọ wà á sọ báyìí pé kinní kan ló kọ tán pé kinní kan ló ní kí kinní kan ó máa ṣe kinní kan lẹ́yìn ọlọ́run gbogbo orú àwọn tó ara ẹbọ ńlá tá a máa ń ṣe nílẹ̀ Yorùbá òun ni àtàmáyìn àsorọ̀ tó o bá dé ẹnu ilé àfáà mi ọba tí ó máa rin ẹnu ilé àwọn mùsùlùmí ó pọ̀ níbẹ̀ tí ó máa rin ẹbọ ni wọ́n ti wọ́n ti so nǹkan mọ́bẹ̀ èyí tán so kọ́rùn ẹbọ ni èyí tán so kọ́ apá ẹbọ ni èyí tán so kọ́ dì ah ẹni tó bá máa ń ṣèrìn àjò nígbà táwa fi máa ń ṣèrìn àjò níwọ̀nba tẹ́ ẹ bá rí àwọn èèyàn wa nílẹ̀ haúsá làwúsá ṣe máa ń pàwà yorùbá ní kèfèrí torí àwọn èèyàn wa tí wọ́n mọ̀ ìṣesí kèfèrí ìṣesí ẹlẹ́bọ ni nígbà tásídẹ́ǹtì bá ṣẹlẹ̀ tẹ́ rí yorùbá mẹ́wàá tọ́jẹ́ pé mẹ́jọ nu wọn ẹ bá ń dè nídìí wọn ẹ bá fọ̀pá ẹ bẹ́ ìtànsókọ́rùn kọ̀ wá láwọn kò bí àsídẹ́ǹtì kò ní ká mọ́ kù ìwọ́n tó ń ó sì ń lọ Kaduna ọ̀nà lọ́rin lọ́gbà ọba dé lọ́rin yéé orí òun ò kí ló dé ah ó gbàgbé kíní ìsílé jàmáà yọ padà ó gbàgbé ta ní sílé ọlọ́run rẹ̀ kékeré shirk anabi sallallahu alaihi wasallam ó ní iná rúkọ wà tàmáìmà wà tíwálátà ṣirikún sẹ́ẹ̀rí mímọ́ pọ̀fọ̀ arúkíyà rúkíyàtàn rúkíyàtàn sọ ń bẹ̀yẹ pín sí méjì arúkíyàtù lùmọ̀ṣòro à wàgẹ́rù lùmọ̀ṣòro à èyí tó bá tọ́ lọ́hùn mu òun làwọn pé akáyà Quran irú ẹnìkan àǹjẹ̀nú ń bẹ lára ẹ̀ ó wà percent àbẹ́nìkan idán burúkú àṣàṣì ọ̀nyọ́lẹ́nu àbáwọn olójú burúkú àwọn ẹni èso wọn ti fojú burúkú wò àbí ó ti jẹ nǹkan kan burúkú ń wá ń rí àti lára rẹ̀ èèyàn lè ṣe rúkìá fún irú rúkìá ilé ọba tọ́lọ́mù ìwé sọ̀fọ̀ aka fatia aka kùrìsíyù aka amọ̀nà rasul aka kúlúwà lọ́wọ́ falak nas kafirun abáṣàmù èyíkéyìí ní Quran torí pé wánà náà zilu minal Qur'an ma huwa shifa'un wa rahmatun lil mu'minin wa la yazidu zalimina illa khasara kò sí ìta mú nínú Qur'an àwa tá a bá jẹ́ ni ọlọ́run ìwòsàn ní ọmọ ẹja sí fún wa kódà ẹ lè ka tàbá tí àdá fún yàn àsorókèyà ẹ lè kàlámútàrà káyífà àsorókèyà ṣùgbọ́n àwọn àfẹ́ẹ̀sìn ti spiritual encounters spiritual problems ẹ bá ka àwọn àyà yẹn fún ọlọ́run máa ń lò fún sábàbí tó lágbára àwa ti lẹ́ experience tó pọ̀ lórí ẹ̀ kódà táǹjẹ̀nu ó máa sọ̀rọ̀ láàrọ̀ onítàn báyìí tí ó máa sọ pé tòun ta o òun ṣiṣẹ́ gbà o ta ló ní kóhun ó kó sí lá o ó kọ ọlọ́run ló ń jó ná o kìí ṣe ìwọ tó ń ka rúkẹ́yà o torí ìwọ tó ń lẹ ní ọ ṣùgbọ́n ó kọ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tó ọlọ́run lálágbára abọ́ ọ̀ka nínú àwọn àdìf òyìn dúkà bí kẹ́límẹ́tì láàyè tá mọ́ ní mọ́ kọ́là àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo irú àwọn ètò bá rí báyìí irú wọn náà kọ́ kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n èyí tánàbí sallallahu alaihi wasallam tó ń sọ òun ni àwọn ọ̀fọ̀ burúkú tó ti yàtọ̀ sí pédè lárúbáwá la fi sọ ọ yàtọ̀ sí pàmò nínú kùránì àti súnà ìtumọ̀ rẹ̀ ò tó takotọ lọ́hùn gbogbo irú àwọn ọ̀fọ̀ burúkú báyìí wàtàmáìmọ̀ ìmọ̀ aṣọ àṣọrọ̀ asókọ́ ara mọ́tò asókọ́ inú ilé agbékọ́ ọmọ ọmọ kọ́mọ̀bà ó ń bàbí kú ó kú lẹ́ẹ̀kíní ó kú lẹ́ẹ̀kejì kọ̀ wá fẹ́ kó kú wọ́n bá so nǹkan kọ́ lọ́rùn tó bá ti rìnrìn àjò wọ́n máa ń lásídẹ̀ǹt wọ́n wá bá so kan wọ́n ní ó so mọ̀dì wọ́n ní ó so kan sápá kọ́mọ̀ bá lásídẹ̀ǹt gbogbo owó eléyìí àtàmáyìn àsorọ̀ àsokọ́ pàrọ̀ gbogbo tó àjọ pà ń so nǹkan wà tiwá látà ìwọ tó o máa ń so oògùn fẹ́ràn mí máa ṣe oògùn fẹ́ràn sóbìn ṣíríkún ànábì àsálàm lẹ́bọ̀ọ́ ni jẹ́mọ̀ sẹ́rí abẹ́rẹ́ nǹkan àwọn nǹkan yìí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí ara ń tí ẹbọ ńlá kó sínú òun ni kéèyàn mọ̀ọ́mọ̀ fọ́ọ̀kọ̀ nǹkan mí ìbúra lẹ́yìn ọlọ́run káwá gbé nǹkan yẹn sípò ọlọ́run ẹbọ ni torí wípé manahalafa bigayri Allah fàkọ́dí kàfàrọ̀ àwọn aṣọ́ọ̀kà ẹni tó bá lọ fi nǹkan mí ìbúra lẹ́yìn ọlọ́run ó gbé nǹkan yẹn sípò ọlọ́run dájúdájú onítọ̀hún ṣe kí ni ó ti ti kèfèrí àbíkálù ti dẹ́lẹ́bọ̀ọ́ a gbọ́dọ̀ sọ́ra fún gbogbo àwọn nǹkan báyìí ẹbọ ńlá wá pọ̀ lọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ti ní òpè lẹ́yìn ọlọ́run ẹbọ ńlá ni irú ẹ̀ láwọn kútùbà kan tí wọ́n máa ń ṣe lẹ̀ yorùbá wa ìfọ́sùn làwọn sí gáyà tó lè máa kó sódù nǹkan nǹkan àwọn tíra yẹn pọ̀ báyẹn tọ́já sí pé ń bọ̀ bá ń ka kútùbà yàsìn ìsáwáka lọ ariwa bíílà ariwa bá bíílà sàdádà bíílà sàdádà bá bíílà kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kò nítumọ̀ nínú lárúbáwá ó kọ àǹjànú ni bí kàwú bí kàwú bí kí ni jẹ́ kàwúbí kàwúbí kí ni jẹ́ bẹ́ẹ̀ gbogbo tó bá ti di pòun kó kọ àǹjànú àbáàfà kan fún ọ ládùúà àdúà tán ni ó ṣe o ti ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ṣíríkù ni ibadatul kubur kéèyàn máa jọ́sìn fún sàárè irú ẹ̀ làwọn kan nínú àwọn onísúfínù mùsùlùmí máa ń ṣe tí ṣe wọn bá ti kú wọn wàá sọ sàárè rẹ̀ irú ẹ̀ nǹkan ni wọ́n ń bàdàn lọ́nà iwájú kan lọ́nà iwájú bẹ̀rẹ̀ ń bẹ̀ yẹn

gbogbo eléyìí ìranù ni ṣíríkù ni ọlọ́run ni wà nábì sallallahu alaihi àní ó sọ fún gbogbo ayé pé allah tún ṣíríkù bi a ẹ mọ́ mórogún pẹ̀lú ọlọ́run ẹ mọ́ jọ́sìn fún nǹkan lẹ́yìn ọlọ́ ọba àlekẹ́ àwọn ológun ọ̀ ń bọ ògùn dráìvà ni ọ́ wọ́n wá ní ọwọ́ àṣògùn àjọbọ nínú ẹni tó ń wa mọ́tò àtẹni tó ń wa bàálù àtẹni tó ń wa ọkọ̀ ojú orin àtẹni tó ń wa ọkọ̀ ojú omi talẹni tí ń wà ta ló tóbi jù ṣé bàálù ò tóbi jù mọ́tò lọ ni ọkọ̀ ojú orin kò tóbi jù mọ́tò lọ ọkọ̀ ojú omi kò tóbi jù mọ́tò lọ àwọn òṣèlú àṣògùn àjọbọ nàìjíríà nìkan náà ti ń wa náà ti ń wa even nàìjíríà gan kọ sílẹ̀ yorùbá nìkan náà ti ń wa mọ́tò ṣe báwọn haúsá ń gbọ́ mọ́tò lọ́dọ̀ wọn at least èmi gbọ́dọ̀ kan lé haúsá ń gbà mọ́ sáf èèrí kí haúsá kan ṣe ògùn àjọbọ orí tá a fi kó bẹ́ẹ̀ ilẹ̀ yorùbá yìí láti yọ lórí ibú tá a ti máa ń ṣògùn àjọbọ mùsùlùmí ní ọ̀wà pọ̀jù nù ẹ gbogbo àwọn ìmùgbà àwọn tẹ́ ẹ mọ́ gbókọ̀ wọn náà àwọn union aláàjì kìnnìkan aláàjì kìnnìkan mùsùlùmí lọ́pọ̀jù nù wọn náà àwọn tí àdúgbò wa ní muslim níbẹ̀ yẹn bí ọdún márùn-ún àbí mẹ́fà kan sẹ́yìn wọ́n ṣe ògùn àjọbọ ẹni tó bá mọ̀tàn yẹn kọ́ ní muslim àwọn àáfàá dẹ̀ se kútúbà mo rántí mosque haromi ní muslim grammar school wọ́n ṣe kútúbà usaasu ṣe kútúbà nígbà yẹn ẹ̀yin èèyàn yí ẹ sọ́ra ní tẹ́ ẹ fẹ́ ṣe yí ọ̀bá tọ́lọ́run mu wọ́n máa ń kára wọ́n pa ajá wọ́n bẹ́ ajá lórí ògùn àjọbọ wọ́n pa ajá àáfàá bóyá ló pọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà náà àwọn ṣọ́ọ̀bù jóná ní muslim news gbé àwọn nǹkan wọn tó jóná millions of naira ní alójú tì yín ọlọ́run yẹpẹrẹ yín ọlọ́run ọba àlékè ọlá sọ fún yín pé ògùn ọ̀jẹ̀ nǹkan kan ẹ̀sùn ògùn àjọbọ̀ tán àwọn nǹkan yín wá jóná níbo lògùn àjọbọ̀ wà tí ò fi lè là yín níbi jíjóná níbo lògùn àjọbọ̀ wà tí ò lè bá yín múná dúró àbí àjọbọ ní ọba yín múnádó àbọ̀bàtálá àjọbọ gbogbo eléyìí ẹbọ ni a jìnnà sí ṣe àwọn nǹkan míì tó tún lè jẹ́bọ òun ni pé agbára ti ń bẹ fọ́lọ́hun ká tún gbé fún nǹkan míì lẹ́yìn Ọlọ́hun kó o ti rò wípé kan òun ni ó kó kó ti rò pé nǹkan kan ibẹ̀ wà lẹ́yìn wájú ṣe wá wa àwọn ẹbọ tuntun wá pọ̀ níbẹ̀ ẹlòmíì cortism ó lọ jọ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ èṣù tí ń bẹ láàrin àwọn akẹ́kọ̀ọ́ torí pọ́n protection nínú àwọn ẹbọ nínú àwọn ẹgbẹ́ yìí wọ́n ti ní múlẹ̀ mùsùlùmí èè máa ṣe ìjẹ́jẹ́ mùsùlùmí èè tó máa ṣe báyà fún nǹkan kan tó bá takótọ́ lọ́wọ́ wọ́n wàá múlẹ̀ òun jọ ẹgbẹ́ òun ò ní táàsì rí gbogbo tẹ́ bá ti làwọn ìjọ máa ṣe ọ̀rọ̀ òun lọ́wọ́ ó lè ní kọ́ lọ́wọ́ ọ̀rọ̀ òun ọlọ́wọ́ bá ń ẹ̀mí oṣù ọwọ́ alẹ́ máa ti ní gbẹ́rẹ́ kan tí wọ́n sìn láàyè ọ̀rọ̀ kan tí wọ́n kò sí kọ́sítọ́dì rẹ̀ nítorí àwọn aburú bọ́ọ̀lù lọ́lọ́run tẹ̀lómi láì tán bá sọ Allahu Akbar Allahu Akbar tán ní Chelsea play lọ́wọ́ tó jẹ́ pé mẹ́bà Chelsea ni Chelsea akbar ní ọ̀sọ̀ ọlọ́run má bínú o torí lásìkò Chelsea ní kéde o akbar yọ lọ́wọ́ bọ́ọ̀lù kó tó lọ kí ló fọlọ́ bí ọdún mélòó kan sẹ́yìn tí Nàìjíríà play bọ́ọ̀lù kan báyìí lálẹ́ tàbí padà gba kọ́ọ̀lù báyìí wọ́n play bọ́ọ̀lù yẹn lálẹ́ báyìí lásìkò orin ṣáyìí adẹ̀dẹ̀ mọ́sálásí mọ́sálásí dẹ̀dà kò sí mùsùlùmí mọ́sálásí gbogbo àwọn nǹkan míì tá a bá tó ti ń wárí fún irú ẹ̀ làwọn tí máa ń sin orò méjì ní kọ̀rọ̀ yàrá wọn irú ẹ̀ níwọ́ tí wọ́n ti gbé sí gidi kan fún pọ́ọ̀mà forí balẹ̀ fún láàárọ̀ kó tó ń jáde lé irú ẹ̀ níwọ́ tí wọ́n ti fún lọ́sẹ̀ kan pé ọmọ tọ́lá yóò ti àfi tọ́lá báyìí pẹ́ pẹ́ pẹ́ kó tó jáde lọ gbogbo orú àwọn nǹkan ẹbọ ni yóò ba ẹ̀sìn ẹjẹ́ ẹlẹ́kejì òun ni àṣíríkù làásgár ẹbọ kékeré ẹbọ kékeré yìí a gbọ́dọ̀ ṣọ́ra fún òun ò ní yọ ọ̀yàn kúrò ní Islam ṣùgbọ́n lè líìdì lọ síbi ẹbọ ńlá ààrẹ làwọn gbọ́dọ̀ tata máa sọ masha Allahu wa shita sọyẹ láúlà Allahu wa anta àbí láúláka tí ẹ bá ṣe pé tọ́lọ́hun bá fẹ́ tẹ́yìn náà bá fẹ́ tí bá sọlá ọlọ́run àtẹ̀yìn náà kọ̀dá mùsùlùmí èso bẹ́ẹ̀ tọ́lọ́run bá fẹ́ súnmọ̀ sí ìta lẹ́yìn ìgbà náà tí wọ́n náà bá fẹ́ torí mọ́ fi ẹnìkan wé ọlọ́run tí èbá sọlá ọlọ́run tó lóyìn ní sábàbí kìí sọlá ọlọ́run àtẹ̀yìn tálẹ́ni yẹn ọlọ́ọ̀lọ́run lẹ́yìn ìgbà náà ẹ̀yìn àbí ọlọ́ọ̀lọ́run tó lóyìn lékè o nǹkan kéékèèké irú ẹ̀ ní kí nǹkan dé ọ̀sẹ̀lẹ̀ tàtọ́ yù kọ́sáré máa rò wípé ah, wàláì ṣe rí bí mo ṣe fẹsẹ̀ kọ yìí ní bẹ́ẹ̀ tí mò ń bá lọ lé ẹbọ kan náà ló ń ṣe yẹn kí ni correlation láàrin kọ́ fẹsẹ̀ kọ àtò ní bẹ́ẹ̀ tó ń wá lọ lé o ti gbọ́kàn rẹ síbi nǹkan míì lẹ́yìn tọ́lọ́ àbí kádẹ́wò kan ṣe ọkọ̀ wá rò pé ìyá ah, ìyá arúgbó tí ìbá pọn mí di kànga lánàá yìí ló jẹ́ kí n lálàkálà ọwọ́ tó fọkàn rẹ̀ rò yẹn o ti ń súnmẹ́bọ kékeré lọ kásọ̀ra èyí táwọn àfáà fi kún ni àṣírìkù lè kàfí ẹbọ tó pamọ́ ìyẹn ni àríyá ṣe kárí mi show off kéyìn ó ṣe nǹkan kọ́mọ̀ ṣe torí tọ́lọ́ gbogbo tá a bá ṣe tí ó bá ti jẹ́ torí ìtọ́lọ́ ẹbọ ni ó ń kí o kálìmọ̀ pọ́mọ̀ ní ó kí ó ń ka Kùránì kálìmọ̀ pọ́mọ̀ Kùránì káà ó ń ṣe wáàsí kálìmọ̀ kó mọ wáàsí ṣe ó ń ṣe èkó lẹ́nu kálìmọ̀ kó gbé èrò kólẹ̀ lórí ilé lò jáàmù nítorí àfáà tó fẹ́ fẹ́ tó afá ibá ló wọ̀n fẹ́ mọ́ ìyọ́bà sí jáàmù lórí èmi ti rá àfáà tó ọfà ṣòkòtò òkè ṣòkòtò ẹ̀ kò jẹ́ ọkànlẹ̀ torí pọ́fẹ́fẹ́ sísítà kan tó ń lò jáàmù black nígbà ọwọ́ ẹ̀ sí ba sísítà yẹn ṣòkòtò ẹ̀ sí wọn lẹ̀ padà so ó mọ̀ sí pé ní ìsìn gbogbo ṣòkòtò tó sún òkè kò sún òkè nítorí súná ó sún òkè nítorí kíni o torí obe ẹni tí wọ́n sọ ìwọ́n tó dánu gbọ̀n sí ń gbọ́ wẹ̀ sí tẹ̀tàn ó sì fanu gbọ̀n rẹ̀ eléyìí ò ní láadá ló ṣe dáa kéèyàn farabalẹ̀ ọ̀fẹ́ níyàwó ọ̀fẹ́ lọ́kọ ẹni tó ń ṣe ẹ̀sìn nítorí ọlọ́run mọ́ lọ ọ̀fẹ́ yẹn torí polówó lọ torí olówó ni torí pé first class student ni ayé rẹ̀ ọ̀wọ̀ adojúrú ọ̀run òtún wá ní samana bí kò sí pé fáfárí bìdá ti dín ẹ̀sìn yẹn ní gbogbo tá a bá fẹ́ ṣe ẹmọ́jẹ̀ ṣe àrími ọ̀wọ̀ tí ṣe àrími bá ti lè wọ̀ yóò bá jẹ́ lọ́dọ̀ bá lè anábì a ó sọ fún gbogbo ayé pé ẹ mú nǹkan kan mọ́ nínú ìjọsìn ṣé ẹ wá rí ẹbọ yìí téèyàn ṣẹbọ ọ̀rọ̀ rẹ ti dáwájú ọlọ́run nínú hadith anábì ó ń jẹ́ kó yé wa pé ọlọ́run jẹ́mi àti yan ọkọ̀ wọ ọ̀nà ká tó wà lìjẹ́ náà o jẹ́ káwọ̀ wà lìjẹ́ náà straight sẹ́ẹ̀rẹ́ ni tí ọba ti ṣẹ́bọ nínú iṣẹ́ rẹ̀ tọ́rọ̀ rẹ̀ bá já sínú iná kò ní ranu iná Ànábì sallallahu alaihi wasallam ó nígbà tó bá ní báwọn èèyàn bá wọná àwọn kan padà jáde ibi ṣàfáàtì ṣàfihàn pẹ̀lú pẹ̀ táwọn ẹni ọlọ́run ṣe fún wa nínú àwọn ànábì ọlọ́run àtàwọn tó tó tẹ̀lé wọn wọ́n máa wá káwọn èèyàn kú òun náà tó fi dórí ẹnìkan tọ́já sí wípé wọ́n lọ wọ́n lọ wo igbá àyà rẹ̀ báyìí tán bá rí pé ń tọ́mọ bí ọmọ náà gún bí atọ́m bí èrà nínú ímọ́nì bẹnu igbá àyà rẹ̀ ọlọ́run nìkan mo jáde kúrò ṣùgbọ́n gbogbo ẹni tó bí ilé ṣẹborí pẹ̀lú ọlọ́run yóò rà nù náà ti rẹ̀ sẹ́rí ni àti yín ká sọ́ra sẹ́rí ẹ̀kọ́ yìí tó bá jásí pòun nìkan la bá gbóyé àsoríire àwọn òbí wa wọ́n lè tì wá sẹ́bọ àwọn ọ̀rẹ́ tá à ń bá rìn wọ́n lè tì wá sẹ́bọ ẹ wo sísítà tí ò sẹ́bọ rí tó ń lò jáwé ẹ̀ kódà ó tó ń lo nìkan ọ̀bẹ̀lẹ̀ àti tó ń gojú ọba délé ọkọ ọba rọ́mọ bí ọwọ́ pípọ̀ rọ́mọ bí wọ́n sì mú lọ ọ̀dọ̀ ẹlẹ́wo babaláwo ó sì bá islam rẹ̀ jẹ́ islam àtàìmọ̀ ẹ̀yọ ọdún nítorí pé kọ̀ rọ́mọ bí ẹ wà áfà tí ò sẹ́bọ rí wọ́n wá dá lóbi iṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ wá dojú rán ayé ló ń ṣe ọ́ ríran sí ọ àwọn kan wá tàjẹ́ ládùúgbò pé hmm, ẹ̀yà ládùúgbò yẹ fúra o ẹ fúra o ẹnìkan bẹ ládùúgbò yìí àwọn ayé yọ lẹ́nu wọ́n ní wọn ò ní jẹ́ oríṣẹ́ ṣe wọ́n mọ̀ dáa dúró bí iṣẹ́ ara táwọn kèfèrí máa ń ṣe nù àǹjẹ̀nú wọ́n máa ń kọ̀ lẹ́tì ara wọn kan lè sọ ọ́dọ̀ lórí ibú ah òun sì wà ó lọ ọ̀rọ̀ tó ń sọ ìwọ̀n lọ́ba wí ṣùgbọ́n ló ẹni bẹ́ẹ̀ ètò lè ṣe wà o ètò lè ṣe wà yóò wà rí wa ni yóò bọ̀ ní òṣòro ogun ayé ò ní ìjà lánàá ìyá ìwádìí ọkọ̀ ẹ̀rẹ̀ mọ́jà lọ́rọ̀ ìmọ̀ nìkan àwọn èèyàn yìí máa ń ríran wọ́n èè ríran àjànù náà máa ń connect so ọ̀rẹ́ mi àti ẹ bá ṣe jókòó yìí a ní kọ̀rí kọ̀rí ìlú yẹn bí àjànù ni ṣùgbọ́n wọ́n tọ́lọ́ ń bá gbàdúrà rẹ̀ bọ́lọ̀ sí gbàdúrà náà bí sọ̀rọ̀ làrùsàlà kọ́lọ̀ kọ́ gbàdúrà èmi àti yín kọ̀rí ìlú tànàbí ó ti gbà slam òun ò lè sábúrú kankan mọ́ so orí ìgbà àwọn babaláwo tó wò yẹn kọ̀rí ìlú rẹ̀ náà máa ń connect wọ́n fi àjànù connect kọ̀rí ìlú rẹ̀ kọ̀rí ìròrí ọmọ wa sọ tó pé wọ́n dá dúró iṣẹ́ lọ́ndì seven four two ìyàwó ọmọ rẹ̀ kan ọjabọ lori lórí òkè wọ́n wà sí nǹkan jọ wọ́n ti rí pé ìṣòro ah ẹni tá kan náà wọ́n dá dúró iṣẹ́ nínú kan náà ọmọ rẹ̀ jábọ̀ nínú ọ̀sẹ̀ kan náà ọ̀kadà gbáyàwó rẹ̀ inú tiẹ̀ ah ọmọ ìjọ tiẹ̀ lóòótọ́ connect ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ni ọlọ́run ẹ̀ lérí kan wọn ní ráǹjẹ̀nù rẹ̀ connect torí pé ìbàdà tí wọ́n máa ń ṣe yóò jẹ́ kó nira fáǹjẹ̀nù ẹ̀ láti lè máa rìfíìlì kíni o síkírìtì rẹ̀ àwọn nǹkan yẹn ní ọ̀wọ̀ àjọ olójú pé ah wàhálà ọjọ́ tèmi ah ọjọ́ tiẹ̀ kìí ṣe pọ́jọ́ tiẹ̀ wọ́n fẹ́ sọ ọdọ lórí ibú ni jẹ́wọ́n ṣe táà sọ́yà bí òye gbogbo orú àwọn nǹkan ìrè ẹni tí ò wá ṣẹbọ rí òun náà bá di pé wọ́n ní yóò lọ pa ẹran yọ lọ fi ẹ̀jẹ̀ rárí ọba dẹlẹ́bọ kọ̀pẹ́ sígbà náà lò kò tún bá tó fi kú jama ọba asilamu ẹ̀jẹ̀ khasara dúníyà wal akhirah ó ń tọ̀ sófò ọlọ́mọdé mi àti yẹn sófò nínú hadith anabi sallallahu alaihi wasallam ó ń sàlàyé pé nínú hadith kudusi àfọwọ́ àbúdárì òun lọ gba hadith yẹn wá hadith méjìlá hadith àbúdárì tásìkò bá gbà wà bóyá kí n sáré kalá kọ̀kọ́ alákọ̀ọ́kọ́ yẹn lágbára púpọ̀ ó ní pé yẹkúlù lọ́wù tààlà yabna adam ìnáka máa dà áwùtà ni wàrọ̀jà áwùtà ni fàíní adúlù láka aláàmáka nà mí nkà wàláwù báálí ó ní wọ́n máa dámà ọ ń pè mí ọlọ́run ó sì ń ran kan pé màá forí ọ́ èmi sì dé máa ń forí èèyàn gbogbo téèyàn kódà wà láwọn àtàyítà ibi kọ̀rọ́mì láàrín ẹ̀kọ́ tí àtàyítùkà mi kọ̀rọ́mì àmọ́fẹ́rọ̀ téèyàn bá sẹ̀mí ẹsẹ̀ rẹ̀ wá ṣe déédéé gbogbo lẹ̀ ó sì gbogbo nàìjíríà amẹ́ríkà gbogbo kọ́ńtínẹ́ǹtì ayé ẹsẹ̀ rẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ bó ṣe ń pààyàn ní ṣe ṣìnà ní ṣe gbá ní ṣàwò ọwọ́ ronúkúwàdà ọba túba ọlọ́run ní tó ṣe déédéé ẹsẹ̀ rẹ̀ náà láforíjì máa o pẹ̀lú mọ́jẹ̀mọ́ kan pẹ̀lú mọ́jẹ̀mọ́ mélòó ẹyọ kan máa lam tushrik bí shay'an tọ́ ọ bá ti ṣẹbọ tọ́ ọ bá ṣe kí ni o tọ́ ọ bá ti ṣẹbọ àṣẹ tọ́lọ̀ ò ní forí ẹ̀jẹ̀ èèyàn téèyàn bá kú lé lórí ẹ mọ̀ sí gbọ́ o téèyàn bá tú bá lórí ṣíríkù ọlọ́run forí jìn láyé tọ́ bá wọn lọ torí pé wàyẹ́ fìrùmọ́ dúnà lálẹ́ kà nímọ̀ yàṣà ṣe ríru ẹni yẹn tó bá túbá láyé ọlọ́run foríjì tó bẹ́ẹ̀ kú kò sáforíjì fún wọn tó ló ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ṣe wá rí ẹ̀ṣẹ̀ tá à ń sọ yìí téèyàn bá ṣe lọ́n pẹ̀láwọn ẹ̀ṣẹ̀ míì ọlọ́run lè foríjì gan láì túbá ṣùgbọ́n ẹbọ ọlọ́run ní foríjì èèyàn àfi kéèyàn gbogbo àwọn ọ̀nà tí kálukú wá ń gbà ṣẹbọ sọ́lọ̀ ẹja afura ẹbọ èèyàn ibú lọ́dọ̀ gbogbo gbogbo àwẹ̀ à ń gbọ́ wáàsí à ń tìlàwà kùránì à ń ṣe sàárà sójú ọ̀nà ọlọ́run à ń ṣe rasáwò rí yóò bá gbogbo ládàá wa jẹ́ ni kọ́lọ̀kọ́sọ torí àsìkò wábìlìwálì dẹ́yìnì ìsáná ẹjẹ́ àmàdé àní ten commandments àwọn òfin rẹ̀ la fẹ́ gbé yẹ̀wò òfin mẹ́wàá ẹlẹ́kejì nínú òfin yẹn ni pé wábìlìwálì dẹ́yìnì ìsáná àṣẹ ẹ máa ṣe dáadáa sáwọn òbí yìí àwọn àrò wípé kí lọ́jọ́ mọ́ èèwọ̀ ń bẹ̀ torí pàdé bíi ni pé atilu máa harrama rabbukum alaykum ìtọ́lọ̀ ń ṣe léèwọ̀ a sì ẹ máa ṣe dáadáa sóbi èyí ẹ̀ ṣe wọ̀ àṣedákejì rẹ̀ léèwọ̀ òkú kùlì wàlídẹ́ yìí ẹ jìnnà sí mímọ́ ṣe òbí yìí sẹ́rìmì àti níta jókòó ìkàlọ̀ sọ̀ra pàápàá wa tá a bá wà ní tá a bá ń kàwé a máa ń wà arrogant èmi wa máa ń ga díẹ̀ ẹlòmíì bóyá òun lọ́kọ́ wọ kọ́lẹ́jì ní fámìlì wọn òun náà wà máa sakọ yọ́ máa sọ wọ́n sún yọ́ máa sẹsẹ̀ sóòsù bí adìẹ àwọn òbí rẹ̀ wà máa sọ mami bó lẹ́sẹ̀ ń sọ̀rọ̀ gan-an ó mú girlfriend yẹ lọ́lẹ̀ àìdẹ̀fẹ́ máa fọṣọ yí mi lójú girlfriend mi náà èèyàn lè sorí ibú ayérayé látara bàbá àtìyá rẹ̀ sórí gbogbo ń tọ́lọ́ ń bá ṣe fún ọ jẹ́ kórìí rẹ̀ ó pé àwọn òbí rẹ mọ́ tara wọn rí bínú ọlọ́run hadithi tó lálàáfíà ni ríbọ̀ lọ ìfì ríbọ̀ lọ́wọ́ àlìdẹ́ Imam Albani wọn àṣánà hadithi yẹn ìyọnú ọlọ́run bá ń bẹ nínú kọ́lọ́run ìyọnú òbí ìyọnú ọlọ́run bá ń bẹ ń bẹ tóbi rẹ bá ń dunnú sí ọ tí wọ́n ń yọnú sí ọ ọlọ́run náà ń dunnú sí ọ ń yọnú sí ọ wà láì fi sákọ̀tì lọ́wọ́ àlìdẹ́ ìbínú ọlọ́run bẹ́ẹ̀ bí káwọn òbí rẹ ọmọ bínú ọmọ mi ó ṣe àwọn òbí rẹ̀ èyí tó fi yẹ kẹ́mi rẹ̀ kọ́ lọ lẹ̀ kó lọ bẹ̀ wọ́n mọ́mí ẹ̀ má bínú dádì ẹ̀ má bínú mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kó bẹ̀ wọ́n kó sọkún kó bẹ̀ wọ́n pé ẹjọ́ nítorí ọlọ́run yóò tó wá máa lagídí mi ò lè bẹ̀ wọ́n o irú mi wá ní kí n máa bá wọn pa mi sáwà tí mo ti wọ kọ́lẹ́ẹ̀jì ni wọ́n tó wá ní àwọn àbúrò mi bẹ́ẹ̀ lẹ̀ náà wọ́n ní kémi ọlọ́mọ lọ́ta èmi ò lè lọ lọ́ta náà ní ìfò ní skul gan mi ò kí ń lọ́ta blender ni mo máa ń lò pẹ̀lẹ́ òòyà blender ẹ̀mí ẹ̀ lómi ìga sáwọn òbí ẹ̀ ṣé ẹ ráwọn òbí téèyàn ọba sọ́ra ṣé ẹ mọ̀ tán sàbẹ̀ kan àwọn ìtàn pọ̀ tíra kan bẹ tọ́jẹ́ pé wọ́n ṣe láti Saudi Arabia tí wọ́n fi sọ ìtàn àwọn àwọn tó ti lọ́nà àwọn salaf nínú àwọn ẹni rẹ tó ti lọ tọ́jẹ́ pé ìmíì látara pé ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ bínú sí ó sì kan wàhálà lórí ìrìn àjò ìmíì ọ̀rọ̀ rẹ̀ dojúrú tí ì bá sànú ọlọ́run kíyàrí tó yọ́nú sí padà àbí rẹ̀ àbáwọn méjèèjì àwọn àtàwọn tó ti lọ tọ́yẹ́ pé wọ́n fẹ́ kàn bínú ọlọ́run àrò bí wọn tí ì bá sànù ọlọ́run àwọn àtàyẹ́ pọ̀ báyìí tá a bá pàláwùjọ táwa àwọn òbí wa sí wípé they are ọmọ tó bá ti lérò bí orí ibú ń bọ̀ díẹ̀ díẹ̀ látọ̀dọ̀ àwọn nǹkan kan ń bẹ tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ni ọlọ́run lòun lòun máa máa paláṣẹ pé Allah ta'budu illa ìyá ọ̀rọ̀ ṣírùkù tá a kọ́ sọ náà nù ẹ má mọ̀rọ̀gún pẹ̀lú ọlọ́run wàbílì wàálì dẹ́yìn ní ihsan ẹ mọ̀ wá ṣe dáadáa sáwọn òbí yẹn ara tọ́lọ̀ ń fẹ́ ni wípé waqfid lahum janaha dhulli mina rahman ìwọ tó o bá gidi ó wà very submissive very obedient very humble before your parents ẹ̀mí rẹ gbọ́dọ̀ lọọlẹ̀ ọ gbọ́dọ̀ nítẹ̀ láṣẹ ọ gbọ́dọ̀ fojú tẹ́ńbẹ́lú àwọn òbí rẹ o sì gbọ́dọ̀ láàánú wọn lójú torí àwọn òbí kódà ẹlòmíì lè máa ní ẹni mọ́mí òun ìgbà tó ń wà lọ́mọ oṣù kan bóyá ó ti gbọ́ mi gbé mi wọ́n wá wọn wá fẹ́ dádì mi mọ́ wọ́n wá lọ mi ọwọ́ ó bí ọyẹn náà ó dáadáa sí ọmọ mi ìlérí dádì rẹ ti sọ̀tàn

ọwọ́ agbé ọ̀rẹ́ lọ́mọ ọjọ́ kan ọlọ́kọ mi ìlọ́kẹ́ ó ti sí ọdún rí bàbá àlọ́ òróró lẹ́lé ọlórí nígbà wọn primary kọ̀nàwó màmá yín ní sanwó sùkúù ẹdí secondary màmá yín ni màmá yín màmá yín lọ́rùn ní yunifásitì ńlọ́rùn ní kọ́lẹ́jì ńlọ́rùn ní pólì ọwọ́ ayá ọwọ́ adé èèyàn ńlá ọwọ́ adolówó ọwọ́ mi ìmí ọgbọ́ngbọ́n pé omi ò fẹ́ ọmọ mọ́ ẹ máa lọ sẹ́yìn rẹ̀ abẹ́rẹ́ àwọn bàbá bẹ́ẹ̀ ni tí ó pé ìyàwó ẹ̀ pé ọ̀sẹ̀ oyún yìí ni tíyàwó ọ̀bà tó wá gbà lẹ́rọ̀ yóò wá fi oògùn tí ọ̀sẹ̀ yóò sínú oúnjẹ fún yàwó tíyàwó sì ní mọ̀ ìyàwó sì jẹ tó yóò sì ọwọ́ bàbá ọ̀jẹ̀ kan sẹ́yìn náà ó ti ẹ gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn ẹ gbọ́dọ̀ òbí méjèèjì ọlọ́run tó ní ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú wàlátẹ̀kún láwùmọ̀ ń fẹ́ wàlátẹ̀ ní arúgbùmọ̀ kí wọ́n sọ̀rọ̀ sí ọ̀ àbí kó o sọ̀rọ̀ insult àbí àwọn abusive utterances àwọn ọ̀rọ̀ ebú ọ̀gbọ̀n tó tó bí rẹ tí àwọn àwọn ọ̀rọ̀ kan bẹ ọ̀rọ̀ yẹn àwọn alẹ́fojú wò ó kéré tó bá jẹ́ pé age mate rẹ lẹni tó sọ sí ó kéré ṣùgbọ́n tó bá jẹ́ màmá àti bàbá rẹ ó burú mọ́mí ẹ̀ka ìjọ ah, ẹ̀ka yìí mi ò fẹ́ gbọ́ra àdá tẹ̀ ń ṣe yẹn jọ mi ò fẹ́ tẹ̀ ń ṣe yẹn o tọ́ ọ bá tọ́ sí ẹ́gbẹ́tì ẹ̀ kílásímẹ́tì ẹ̀ sẹ́yìn kò ní ìkà fún kọ́ ọ sọ wẹ́ẹ̀ sóbì rẹ̀ ó ṣòpọ̀ lẹ́kọ̀ọ́ mọ́mí ẹ̀ tó bẹ́ẹ̀ tó ń bá ẹ̀ tó ń bára dáadáa yín bọ̀nu ẹ̀ tó ń bára yín bó lè bọ̀nu ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ló máa rẹ̀ ní báyìí wọn. mọ́mí ẹ̀ wẹ̀ ẹ̀mọ ẹ̀mọ ẹ̀mọ ẹ̀mọ kẹ́yìn lé mi lórí òjèrè ẹ̀ sì máa kẹ́yìn lé yàn lórí à màmá ẹ̀ ní kẹ́yìn lé lórí o ẹ̀ sì pariwo wèrè mọ́ ṣe tí mo sọ yà bí òye tọ́ ọ bá sọ bẹ́ẹ̀ fọ́rẹ́ rẹ mákèyí lèmi lórí ẹ̀ẹ́tù jọ rẹ́rìn kí eyín rẹ wọn ń kílẹ̀ olórí ní ìsìn ẹ̀ẹ́tù tó fi fẹ́ yín torí ẹgbẹ́jọ ni yín kò ní ìtumọ̀ màmá rẹ ah, ẹwẹ́ má bò lèmi lórí o ẹ má pariwo yà lèmi lórí o ìsìn lẹ́ẹ̀ma pariwo kí o bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ lè ṣe ké àbídásó tó ní fọṣọ lónìí tí wọ́n sì máa pariwo wèrè ara òfin yẹn ni wípé wábìlì wáàlì dẹ́yìnì ìfìsáná ẹ gbọ́dọ̀ máa ṣe dáadáa sáwọn òbí yín sẹ́rí ìbèjọ́ rí tiwa tá a jókòó yìí a wà nínú àwọn tí ò jẹ́ káwọn òbí gan gbọ́ ìsìláàmù yìí torí wọ gan tó olóhùn sí ìsìláàmù ò jẹ́ kán rí beauty of Islam in your characters in the way you relate with them falila alhamd láwùzákì alàlọ́ ìnáfsíwàlà àhàdà ṣe é rí wọ̀nba àwọn nǹkan táwọn àfa àti wa fi kọ́ wa táwa ń lò falila ilhamd àwọn òbí tiwa wọ́n gba ìsìláàmù láyè wọ́n àdẹ gbogbo ti ìsìláàmù torí páwa tá a kọ́ sí ìsìláàmù àwọn ọ̀bọ̀nà yẹ ṣe é rí gbà míì tí wàá rẹ ọ̀bà dáa àwọn òbí rẹ ò fẹ́ ìwọ náà tó fẹ́ lọ́wọ́ dáa jáàbù bíláàkì borí kí wọn náà mọ̀ ṣe fi lágbájá ta ni ọ fọṣọ yóò lóun òlé fọṣọ a ni ọ lọta yóò lóun òlé lọta ẹ bá ti ń lò jáàbù yìí lọta ẹ bá ń lò jáàbù yìí ṣèké nìkan wọn ti aṣọ ni ẹ bá ń lò jáàbù ọ̀lẹ́ ló gbọ́dọ̀ jẹ ó kọ́ lórí fún Islam àbí pẹ̀lú jáàbù rẹ wọ́n tún ká boyfriend mọ́ ọlẹ́gbẹ̀ẹ́ bí ọmọ kan nítòsí àdúgbò mi tí mo gbé pẹ̀lú jáàbù yóò sì máa lọlé ọkẹ wọ́n mọ̀ bá ṣe sì náà kódà ó tó sẹ́yìn ṣé irú ìjáàbù tiẹ̀ ń kó lò páwọn òbí rẹ̀ fẹ́ kọ́ wọn tó ń lò jáàbù pé ìjáàbù èrèwó náà wọn ń lò sí wọ́n ń ṣe aṣẹ́wó kíni pẹ̀lú ìjáàbù rẹ lọ́mọ sọ̀rọ̀ jáù jáù jáù jáù jáù àwọn jáù jáù jáù gbogbo bá wà bí ọjà àfa ọmọ obìnrin àwọn ọmọ seventy eighteen ló ń wú àwọn tó bí ẹyin tó da ìpò rẹ̀ sórí òbí ọmọ yòókù bíi ti náà sèbásìkò róòtò ò lè kírun tó ọmọ ń gbáwẹ̀ tèbí bọ́ọ̀lù ọmọ gbátọ́ ọmọ làágùn bí wèrè ọwọ́ àmọ́ ara júkí lálẹ́ Chelsea ló ní bọ́ọ̀lù Arsenal ní o lásìkò tó fi ṣe tọ́lọ́ kò sí tí làwọn àkùnrán kò sí kan sẹ́rí tí wà èmi àti yín bá da sáwọn òbí wa àwọn àbúrò wa ti ń bọ̀ lẹ́yìn inú wọn dùn pé ibi tí bọ̀ dá yín lọ ibi táǹtì yín lọ mo fẹ́ kẹ́yìn ṣe kí ni o kẹ́yìn náà lọ tó rẹ́ni wọ́n ní pé àwọn ń gbádùn rẹ̀ wọ́n sì fẹ́ gbádùn àwọn àbúrò rẹ̀ àgbọ́dọ̀ ṣàkíyèsí o ṣe wá rí tó lè fa ká má tẹ̀ láṣẹ àwọn òbí wa òun ni tán bá ní ká múrogún pẹ̀lú ọlọ́run ọlọ́run bá ní ká lọ bí àwọn ní ká lọ gbòmí àhà irú àárín àní tẹ̀ láṣẹ wọn tó ti bẹ́ẹ̀ náà wà sọ́ ibi kò máa fi dúníyà màálùfà sẹ́ni wà ń já àdáka àlá àǹtúṣúríkà má láìsà lákàlẹ̀ ilmọ̀ fàlàtò tẹ́ ìwọ̀n táwọn òbí bá ní kẹ́ ẹ múrogún pẹ̀lú èmi ọlọ́run ọlọ́run lẹ́ẹ̀ni tẹ̀ wọn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà o ẹ ṣe dáadáa sí wọn láyé ẹ ń gbọ́dọ̀ sí gbọ́dọ̀ màmá rẹ tó ní ọmọ ò ní màmá rẹ tó ní ọmọ lòjà dálì rẹ tó ní kọ́ wọn sì tọ́lọ́ wọn ó sì tọ́lọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ajẹ́ kí wà ní ó tó dáa sí wọn ọmọ ṣe dáadáa sí wọn láyé wọn ó ti àmọ̀ pé dájúdájú ẹ̀ṣẹ̀ tọ́lọ́ yìí ń ṣe ọkọ̀ níwọ̀ wọn ló àbí ara tá a gbọ́dọ̀ ṣàkíyèsí nìyẹn torí àsìkò tí ò sí ẹja máa bá a lọ mẹ́wàá là ń lọ méjìlá dé tó twelve láti wà ẹlẹ́kẹta nínú àwọn nǹkan yẹn wàlá tẹ́kùtù lò àwòládàkùn mìíràn ìmúlákin nahnu narzuqukum wa iyyahum ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ sọ́ra fún tọ́lọ́mọ bá yín ṣe léèwọ̀ nínú àwọn commandments àwọn òfin mẹ́wàá yẹn ẹ má pa ọmọ yín látara òṣì latara pẹ́ńbẹ́rù òṣì tó ráwọn ọlọ́run ma sì jẹ́ mo ti Suratul náhùnù náà zùkùrù wá ìyáàkún lọ́lọ́wọ́ bá sọ ń bẹ̀ àtàwọn ọmọ àtẹ̀yìn òbí àwọn aláàmọ̀ ṣe jẹ́ ẹ̀mú fún yín sẹ́ẹ̀rí lè ta dé ìnàmbá tírì ẹ jẹ́ ká farabalẹ̀ nínú ìṣòro tá a ní lónìí òun ni nàmbá tírì yìí ọ̀rọ̀ ìpànìyàn jẹ́mọ́ ọ̀rọ̀ kí la pé o ọ̀rọ̀ ìpànìyàn ṣùgbọ́n pànìyàn gan kọ́ lélẹ̀ ìpànìyàn ń bọ̀ wájú wàlá taqtulu nafsa ṣùgbọ́n eléyìí ni pípa àwọn ọmọ pípa kí mo pè àwọn ọmọ sáyé ṣùgbọ́n eléyìí kìí ṣe pé wọ́n wá pa wọ́n ayé ọ̀pá wọ́n sọ̀rùn gan ni ẹ wá jẹ́ analyse ẹ̀ níwọ̀n bá ṣẹ́jú méjì sí mẹ́ta sẹ́ẹ̀rí gbogbo àwa tí ọba já sí wípé a ti níyàwó nílé ó bímọ kan lónìí ọmọdé oṣù mẹ́ta ìyàwó rẹ̀ bá lóyún mi ṣe ìpínlẹ̀ yorùbá wọ́n ti rí ẹgbẹ́ ní gangan ẹlòmí ọmọ wa múra bí ó ṣe sẹ́yún kí ló dé ọlọ́mọ tó wọ́n ṣẹ̀ ní kejì oṣù mẹ́ta lọ kí n pọ́blẹ́mù ẹ̀ ìwọ lọ́lọ́run ṣe báwọn kan tọrọ pé kódà káwọn òbí láàárọ̀ kùkú lálẹ́ ọlọ́run ṣe fún wọn ẹlòmí àní wọn kò ní jọba tí ìjọsù kan lọ èèyàn lè ṣe bọ́ ọṣẹ lóṣù kan náà ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ tóṣù kan ò tó kọ́ ọṣẹ lóṣù méjì ẹ̀ṣẹ̀ tóṣù méjì ó kéré sí tóṣù mẹ́ta ẹsẹ tó sùn mẹ́ta kéré sóṣù mẹ́rin nígbà tó ẹmí ṣe kíni o tó ti dárò ọmọ bọ ọsẹ oyún òjọ ẹlẹ́ṣẹ̀ ni ọ̀daràn wájú ọlọ́pàá tọlọba forí ẹ̀jẹ̀ islam ò faramọ́ ká ṣẹ́yún rárá àwọn tó lè fa kéèyàn ṣẹ́yún àwọn àfẹẹsì ti sọ làlùrí tó lágbára lélẹyìn o tọ́já sí pé àdánwò tí oyún ó bí yóò ju kíni lọ maslaha lọ wálé ìyá obìnrin làwọn ọlọ́mọdé àríwẹ̀ o lè obìnrin àbí kéèso nìkan ẹ̀ tí ẹ̀ mọ́rú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n sáàrọ̀ wọnú ilé náà di ojú wọn pa pẹ̀lú bá gbogbo obìnrin bíi márùn tó wà nílé wọ́n sì rẹ́pù wọn lọ àwọn omi yẹn sì kọ̀nfàmù pé wọ́n da spáàmù sáwọn láàwo pé kódà méjì méjì wọn ló ṣe kíni o ló rẹ́pù àwọn sẹ́yìn pé àdánwò tí wọ́n sílẹ̀ ni pé tóyún bá dúró ta ló lóyún àwọn méjèèjì àníìmọ̀ sẹ́yìn pé àwọn eré àbọ̀ ẹ̀sìn kan máa ń ṣe bẹ́ẹ̀ láwọn àdúgbò kan bá dẹ̀ tí wọ́n ti plan pé ọmọ yẹn àdẹ̀ máa ń pè é ó dẹ̀ máa ń sakó orin àwọn boys máa túnṣe fún àwọn boys bíi márùn ún ó dẹ̀ ti plan ọmọ yẹn ó jáde báyìí wọn ó gbé ni àwọn tí wọ́n fọ́ dì lẹ́nu àwọn tí wọ́n fà lápá tí wọ́n fà lẹ́sẹ̀ wọ́n á dẹ̀ gbé lọ ní ilé tán bá ti ń ṣe sìnà ládùúgbò yẹn wọ́n fẹ́ pariwo báyìí kò lè pariwo ẹni alákọ̀ọ́kọ́ yóò ṣe sìnà ẹni ẹlẹ́kejì ẹni ẹlẹ́kẹta irú ọmọ yẹn wọ́n sàdàkú wọn nígbà tí wọ́n gbé bóde padà àwọn èèyàn bá rí àwọn tí ń da tọ́lẹ̀ wọ́n sàgbé lọ sùtù ọlọ́run bá ní ọ̀sọ̀ báyìí fún nígbò rí ẹ̀yà ó ní àwọn bọ́ìsì kan ní òun ọ̀wọ̀ àwọn àwọn sá dọ́ọ̀bù òun lójú wọn dọ́ọ̀bù òun lẹ́nu àwọn márùn sí réèpù òun à èèyàn mélòó márùn ọlọ́mọdé àdámà ibò kírù rẹ̀ ó doyún gan kátọ́kẹ́ ẹ̀yẹ mọ̀jà sẹ́ kó bi ọmọ ta lẹ́mọ̀ pé irú àárín ẹ lọ fọnú fún kàn wá ní jásí pé ẹ̀jẹ̀ ó doyún gan èyún ẹ̀ níjọ́ fẹ̀ kan pósù kan tẹ́ẹ̀mọ̀ ojú ẹsẹ̀ lẹ́ẹ̀gbẹ̀lọ́ọ̀dọ̀ àwọn onímọ̀ ṣègùn gbogbo àwọn àtọ́ọ̀sì náà wọ́n fọ̀ kúrò lára ẹ̀ gbogbo àwọn oògùn tán bá lè fún tí ọ̀jẹ̀ tí ò ní jóyún ó dúró sí la ṣùgbọ́n ọ̀dọ́ ẹgbẹ́ ọkọ àti ìyàwó ẹfẹ́ra yín lánàá tọ́lọ́ ni kọ̀dẹ̀ sí wàhálà kankan ìyàwó wa lóyún lọ́mọ oṣù kan ó lóyún lọ́mọ oṣù méjì àwọn àtòrí ẹ̀ lọ́ọ̀sẹ̀ yìí ọ̀ lẹ́rìí wájú ọlọ́run àwọn èèyàn ń pa ọmọ nítorí òṣì wọ́n ń sẹ́yún lọ ṣé wá lè tọ́kan àwa tá àti ìníyàwó lé òun lọ́rọ̀ abortion ẹ tó bá máa ń ka news àìpẹ́ ìlànà pàápàá ní Edo State àwọn doctors ilẹ̀dó wọ́n lament nípa pé àwọn teenagers high rate tí wọ́n fi ń ṣe abortion is becoming rampant these days àwọn ọmọ age thirteen sí nineteen wọ́n wá ń ṣe sìnà lọ ibi tí sìnà yìí lágbára dé oyún náà wá ń ṣe lọ ṣe é rí ẹdó là ń sọ ẹdó tó jìnnà ṣe ẹgbẹ́dó ti kúrò nílẹ̀ Yorùbá ó ti bọ́ sí south south Ogun state wá nítòsí bíi nítòsí Ìbàdàn tòsí Ọ̀yọ́ state yìí Àjùwọ̀n high school school kan bẹ ní Ogun state Àjùwọ̀n high school wọ́n bẹ lórí internet news yẹn bẹ́ẹ̀ tí principal obìnrin tó conduct virginity test fáwọn ọmọ àwọn ọmọ SS1 nínú àwọn ọmọ three hundred female students only thirty eight were virgins. Mm -hmm not NCE students o SS1 female students ẹ tẹ́ bá ti ṣetán má browse fún ní ìṣòro ẹlòmíì ní ìṣòro àti má browse fún tọ́ ọ bá ti ṣetán rárá search fún ní Google principal who conducted virginity test for female students in Ogun State ó ní wọ́n lò different website wà fún ìjọba padà sáàkì principal yẹn ṣùgbọ́n táwa fẹ́ lò ní tọ́sẹ̀lẹ̀ yẹn ni pé ọmọ ss1 obìnrin nínú ọmọ 300 only 38 were virgins ọmọ ss1 sẹ́ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ lẹ́yìn alákọ̀ọ́kọ́ tí wọ́n ti tẹ́sítì aburú ara tí ń kó bá ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ní kámpọ́ọ̀sì nìyẹn ẹlòmíì ti tẹ́sítì aburú tẹ́ ẹ bá wá advice èmi tí ń bá ní student lóbìn tí ń bẹ́ ilé mọ̀ pé ó ti ṣe rádaràda rí àbó ṣe jà ìlíyà rí yálà ó mọ̀ mọ̀ àbí torí pé kéè gbẹ̀sìn yìí àbí wọn torí pé kẹ́sìsì oríṣiríṣi ló máa ń wá ẹlòmíì kìí sálábùrú bí ọmọ katima ọba yẹn wọ́n rí èpò ẹni wọ́n ránṣẹ́ lálẹ́ àwọn bọ́ìsì yẹn sì ṣe kìnnìwọ́n dẹ̀ rí èpò ọmọ tó dẹ̀ ló ìjàbọ̀ ọmọ dáadáa yẹn níjọ wọ́n ti rí èpò ẹ̀ báyìí wọ́n ti da sísítẹ́ẹ̀mù ọmọ yẹn rú ọmọ kan náà ti sọ ti ẹ̀rí náà ọmọ tá a ti kọ́ rí pé láti jọ́tà yẹn sílẹ̀ sóhun báyìí pé òun tó máa ń fílà ìkóhùn tó ríru nǹkan yẹn torí pàtijọ́ náà ara òun ò rí bákan náà mà kèlé ẹ̀sọ́ ọmọ burúkú irú wọn tọ́lọ́run bá jásí wípé ọlọ́run gbàdúrà rẹ ó ṣe jà ìlíyà rí wàhálà ìmọ̀ọ́sí alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi mọ́ wàá tẹ́sítì aburú tẹ́ ẹ wọlé ọkọ gbogbo àwọn ọmọ tó ti tẹ́sítì aburú yẹn wò wọn lè kọ̀ǹtú ara wọn lónìí even pẹ̀lú ìjáàbù tí wọ́n ń lò gbogbo àwọn àáfàá tàti tẹ́sì ìsìnàwó tí wọ́n èsì níyàwó lé wọn ò lè kọ̀ntró ara wọn mọ́ lónìí pẹ̀lú rògbòn ṣòkòtò míì lè fòókè àkàdé àfẹ́gbẹ́dọ́ á jẹ́ gáì tí ọmọ wú àwọn ọmọ ọlọ́mọ láta lọ ọ̀sẹ̀ kan báyìí kó kéré ju ọmọ obìnrin méjì àdánwò ṣeré wà láì ara tí ó jẹ́ ọlọ́run sí náà àwọn èèyàn wá ń sẹ́yìn lọ ọlọ́run wà náà nù náà rí òsì lẹ́ ń bẹ̀rù ṣebí ní ojú ẹni mari ẹ wá ń ṣe sìnà ẹ̀ ń sẹ́yún ọlọ́run tí ìròyìn tí right i'm not right for marriage you and you are right for fornication and illicit sexual acts tọ́ba ti lè mú wọn tọ́ ọjọ́ kan yìí tọ́jẹ́ pé tọ́ ọba sọ́wọ́ bíi spam náà jáde lára rẹ̀ o ti right for marriage tọ́ba ti lè mú wọn tọ́ ọjọ́ bíi tẹ́jẹ̀ tí ń jáde ń di ẹ̀ lóṣooṣù o ti mo ti ń ṣe menstruation o ti right for marriage àwọn àtọ́bá wà rò pé ọ̀nkẹ́kọ̀ọ́ lọ kíní kan sí ọ tó o sì mọ̀ pé ò ní í ṣe sìnà tẹ́ ìwọlé ọkọ hmm, ọba àdọ́mọ one hundred years wọ́n ló ní problem ẹ̀ ṣùgbọ́n láwùjọ táwa wáyé don't be deceptive ọmọ nínú ọkùnrin àtòbìn mi ní ò sí o ìyìn sọ pé kò sí ìyìn pé kò sí mo lọ wọ́n very rare tẹ́ ẹ bá kó ọkùnrin hundred jọ tí ìbámu gbogbo òlùmọ̀ ọmọ Ìbàdàn táwọn Èkó sì burú jù Ìbàdàn lọ tẹ́ ẹ bá kó ọkùnrin hundred jọ nìbàdàn nínú àwọn tí ò tí ì máa rí tẹ́ ẹ kó obìnrin hundred jọ nìbàdàn tí ì máa rí tí èjì wọn ti kọjá twenty ẹgbẹ́ wọn sọ̀rọ̀ teenagers mà tí èjì wọn ti lè kọjá twenty bóyá lẹ́ẹ̀fì rí ten percent nínú wọn tí ò tí ì ní sexual act kankan rí bóyá lẹ́ẹ̀fì rí àwọn mss one lásọ yìí ẹ wo percentage just twelve point seven làwọn ọmọ tó wà virgin nínú àwọn twelve point seven. ẹ lọ calculate ẹ bá jẹ́ mathematicians nínú yín ẹgbẹ́ ta tí ó bá 300 times hundred over 1 ẹgbẹ́ tí ó fún yín twelve point something ni i'm telling you àwọn ss1 nìyẹn o ìgbà tí wọ́n bá ss3 population percentage yẹn ó ṣe kí ni o yọ ọjà wálẹ̀ ọ nígbà wọn bá wá dérú múlùkọ́ ẹ̀dì ní ìsìn tó ẹ kó 300 di ọmọ obìnrin ní múlùkọ́ ẹ̀dì jọ ẹ lọ sí fagility test fún wàhálà dé ẹ kó ọkùnrin náà jọ ẹ sí fagility test fún wàhálà dé ayé kan ìyá ni àtòfò àtòsí wọn ò jáyé kankan wọn ṣe lọ́ọ̀ nìyẹn ṣé ẹ wá rí ẹ wá rí ọlọ́run aláàánú ẹ̀mí àti yílé o wà láì téèyàn bá ti wá sí irú àdánwò bẹ́ẹ̀ rí ó wá banújẹ́ ó túbà lọ́dọ̀ ọlọ́run pé ah wà láì tí mo ṣe ọ̀dà ìwọ tó ọjọ́ kan ọ̀bànújẹ́ pé ah olóbi mẹ́jọ tó ti báyé wọn jẹ́ ìwọ náà wọ́n bá àwọn obìnrin ní ìsìn ọjà tó rà ó ti já lójú àwọn kan ní ó padà fẹ́ wọn ó ti sọ wọ́n da láàbò ara ọwọ́ àlè sọ wípé nínú àwọn méjì ẹ̀jọ tó ti bá ṣe sìnà rí àwọn méjì inú wọn náà ló bá lé fẹ́jì mẹ́fà náà ìwọ kọ́ lọ kọjá lẹ́kọ̀ọ́ a jẹ́ pé nínú ọjà tẹ́nìkan padà rà ẹnìkan ti kọjá sẹ́wọ̀n pé ní ìsìnká fi wé báyà bíi tọ́mùtọ́mù lápẹẹrẹ bọ́yọ́ dírẹ́dì lọ́wọ́ àánú ẹ̀ ẹnìkan ti wá já lójú sẹ́gẹ́ẹ̀tì òun méjì ń ó kú mélòó ṣèbí wọ́n filẹ̀ ninety eight ṣé àmọ́ pé orí ibú yẹn dínkù téèyàn bá ra nǹkan tó kọ́ ọ jẹ profit tó pọ̀ nbẹ̀ ọwọ́ àrí pé ah, short two ó lè mọ́ pé ní ẹ̀pọ̀ pé wà láì wí fọlọ́ bùra ọkùnrin kan náà lórí òun rí tó yá tó kó méjì kú mélòó ninety six náà tó wò pé ọba ẹdẹ ẹ ẹ ti ba kárí ààrẹ jẹ ìwọ òṣè má jẹnu àwọn tí wọn máa mú ọjà ọlọ́jà tẹnìkan ti já lójú àbí kí wọn mọ òwúlẹ̀ jọjọ ọlọ́jà lójú gan ọwọ́ àbánújẹ́ pé wọ́n lọ tó ọjọ́ ọlọ́jà èmi mọ já àwọn kan lójú ń bẹ̀ ọjọ́ ọlọ́jà àwọn kan wọ́n ti já lójú náà kèmí náà tó débẹ̀ ṣùgbọ́n èmi náà mú ń bẹ̀ ọlọ́run forí jèmi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ láyé mi ọwọ́ àlọ́ fẹ́yàwó ọlọ́run dẹ̀ forí jẹun ìwọ́tọ̀ ọjọ́ mi ẹ̀rí ọkàn ọmọ sọ fún ọ pé á màá sì gbowó márùn lọ́wọ́ àfá àti ọ̀fẹ́ mi kódà ọmọ gbowó márùn lọ́wọ́ rẹ̀ jàǹbá ló ṣe kọjá sí pé ńgbà tó wọlé ọkọ ọjà tó yẹ kọ́ ọ̀tà fọ́kọ rẹ̀ lódìdí odidi ilẹ̀kùn tó yẹ kọ́ wà ní títì ó ti wà ní sísí kọ́kọ́rọ́ rẹ̀ ti dọ́dọ̀ àwọn kan ẹni tó yẹ kọ́ gba kọ́kọ́rọ́ kọ́ ló gba kọ́kọ́rọ́ irú àwọn nǹkan zìnà òun ló ń fà tó ń fa káwọn èèyàn wọn máa sẹ́yún wọ́n wá ń pa ọmọ nítorí kíni o ìbẹ̀rù òṣì àwọn tó ti fẹ́ra wọn lọ́nà àlálì àwọn ń bẹ̀rù pọ̀ ọmọ ti di mẹ́ta láàrin ọdún mẹ́rin táwọn sí wẹ́dì ọmọ ti di mẹ́rin láàrin ọdún márùn kéré kan wọ́n bá wọ́n bá ń ṣe ẹ̀sẹ́yún lọ àwọn ilé ìtí ìwọlé ọkọ ó rò pé wọ́n kàwé lọ kéré kan ọ̀n kàwé ní ọmọ ṣe nìka ṣùgbọ́n ní o ṣèṣì náà ó ní o wà ń kọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin kẹ́ romance ara yín kẹ́ kíìsì ara yín àbí ó ní olè máa blue film kó fi máa rìlífù ara rẹ̀ sọ ọmọ pé sùn fẹ́ bá yá àtọ̀rọ̀ rẹ̀ jẹ́ nìyẹn òsì tí ń bẹ̀rù bọ́ tọ́ ẹ bá ṣe sùúrù òsì lè ta ẹ lọ́wọ́ mọ́ọ̀sì àwọn bàbá àti màmá wa ẹ lọ bí wọn níjọ́ tí dádì mi àti mọ́mì mi fẹ́ ra níjọ́ tí dádì rẹ̀ àti mọ́mì rẹ̀ fẹ́ ra bí nǹkan ṣe rí fún wọn ẹjọ́ náà kọ̀ lórí fún wọn lónìí nǹkan dáa sí fún wọn ni wọn lọ́wọ́ mọ́ọ̀sì àwọn dádì wa tọ́ ọ kó èèyàn hundred jọ ninety nine ní wọn wọn èkọ́lé níjọ́ tí wọ́n fẹ́ yàwó if not hundred lọ mọ́ọ̀sì àwọn tó ń kọ́lé lónìí ẹ̀rù ìgbà tó fẹ́ yàwó náà kọ́lé ah, ah. gbogbo àwọn tá a jókòó yìí lọ bí dádì àti mọ́mì pé dádì mi sẹ́ẹ̀ ti kọ́lé kẹ́ tó fẹ́ mọ́mì mi irọ́ ni dádì rẹ̀ kò lè tó fẹ́ mọ́mì rẹ̀ ẹ̀yìn ìgbà tí wọ́n fẹ́ mọ́mì rẹ̀ náà tó kọ́lé ẹni tí dádì rẹ̀ ń go mọ́tò lónìí bí dádì rẹ̀ pé ńgbà tẹ́ fẹ́ mọ́mì sẹ́ẹ̀ ti ń go mọ́tò òun ègo mọ́tò ẹ̀yin tẹ́ ń gbé fúláàtì lónìí bí dádì rẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ face me and face you definitely nǹkan dá sí ni definitely pẹ́ ń bímọ ẹ̀ ń bímọ méjì mẹ́ta mẹ́rin sọ́ọ̀mọ̀ pé nìkan àga mọ́ jórí èyí ò pé ìwọ́tọ̀ náà búlàbúlà orí rẹ̀ àpé ọmọ ọyẹkọ́ ọdájọ́ ọyẹkọ́ ọmọ tuwójọ ọyẹkọ́ ọlọ́ralẹ̀ ọyẹkọ́ ọyọ blọ́ọ̀kù ọyẹkọ́ ọra sìmẹ́ǹtì ọyẹkọ́ ọgbà bíríkìlà ọyẹkọ́ ọdáwó jọ àwọn ọmọ tí ń pé méjì mẹ́ta ó fi máa gbé wọn wẹ́ẹ̀dì ga ṣe gbogbo ń tàn tara wá jẹ ẹ̀yà ó dà yìí ọmọ seventeen ni mí ọmọ eighteen ni mí dáàdì mi ò nígbà kí n ṣe ní lè gbà kọ́ ọmọ ṣe mo bá àwọn òbí kan jọta lọ sí lẹ́jọ́ fún ẹ̀yìn òbí ọlọ́mọdé ẹ̀sùn kúnjọ́ gbé dàlùkì àmọ́ ẹ̀ ń bójú òpá àwọn ọmọ kéré pàápàá one sixteen ó sì ti àìmọye àfáà míì tí ó wà responsible tí ó wà dutiful tí ó tún ba kárí àwọn ọmọ yín jẹ́ tẹ́ńtọ́ fọ́mọ rẹ bá ti wà responsible ọmọ rẹ lè máa kàwé lọ́lé ọkọ rẹ̀ àrírú cases bẹ́ẹ̀ tọ́pọ̀ èmi rírú ẹ̀ tọ́pọ̀ tí mo lè máa kà tí wọ́n sì parí ẹ̀kọ́ wọn even ní universities level mo mọ àwọn sisters ní University of Ilorin nígbà tí wọ́n University of Ilorin gẹ́gẹ́ university náà ti ṣe nìka wọ́n dẹ̀ parí degree wọn tán ní good grade jáde tẹ́gbẹ̀dẹ̀ àní even mo mọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ mo lè sọ méjì mẹ́ta mẹ́rin tó pé wọ́n sí nàìjíríà báyìí àwọn kan wà malaysia àwọn kan wà ní uk àwọn kan wà ní london wọ́n tó pé àwọn àtọkọ wọn ní ìsìn lẹ́yìn ìgbà wọn tó parí tán nàìjíríà wọn tó ti wà lọ́yìn outside nàìjíríà táyé pèsè ní ayé wọn lọ́nà kódà ìkànnà tó wà nàìjíríà ń jó ní tó pè mí òun bá mi ra àwọn nǹkan kan bọ̀ ó sẹ́ndì today they are achievers àwọn eléyìí tó bá ranjú wèrè jẹ́ òní ìwọ́n parí ọwọ́ parí náà tàn kò tó wá rí sẹ́ ọ̀lẹ́ nysc gbogbo owó nysc rẹ̀ náà kò tó kánìkáì nígbò tó fẹ́ẹ́ ṣe wẹ́ẹ̀dì wọ́n tún yá lówó kan náà ni àwọn ata èmi university of nigeria tí mo ti máa rí three hundred level kan university tí mo ti máa rí eleven years ago mi wà láì mo fọlọ́run sẹ́rẹ́ rí in regret ẹ̀ rí pé mo máa as a student mi yẹ inú mi tó máa ń dùn ni pé ọlọ́run mo dúpẹ́ o torí pé ó jẹ́ nù sábàbí dáadáa pé fàlílà ìlàhàmù tí mi máa rí falila ilhamd mi ní illegal sexual intercourse pẹ̀lú mi kankan ní sẹ̀rẹ̀ ayé lẹ́yìn márèèjì tẹ èdò ní falila ilhamd mi ní illegal sexual intercourse pẹ̀lú mi kankan ní èyí tó rí lọ́dọ̀ ọlọ́run kí láǹfààní ké ó parí degree ó parí master ó parí phd ó di professor kò tó máa rí ó sì ti kó àwọn ọmọ ọlọ́mọ láàlọ́ kí láǹfààní kó parí nc ó parí nd ó parí hnd ó ti sẹ́yìn lọ kí láǹfààní ọlọ́run ní ẹbẹ̀rù ẹ má ṣe kí ni o gbogbo tí ọ̀fà kẹ́ ẹ wá máa sẹ́yìn tẹ́ẹ̀fì máa pa àwọn ọmọ ẹ fún ṣe bẹ́ẹ̀ o wà látẹ́kọ̀rọ̀bú máa fọ̀hárọ̀ mi ní àwọ̀ àmà bátọ̀n sẹ́rìn ìta tó ọlọ́run ní gbogbo tí ń jẹ́ fawahisha ìwà àbàjẹ́ ọlọ́run ní ẹ sí ọlọ́run kí ni ìwà àbàjẹ́ ọlọ́run ní máa bọ̀ àárọ̀ mi ní ha wà máa bà tọ́nà èyí tó fojú hàn nínú wà bàjẹ́ ọlọ́run ní ẹ̀jìnà sí wà máa bà tọ̀ èyí tó jẹ́ kó tó fojú pamọ́ ọlọ́run ní ẹ̀jìnà sí ṣe wá ní ọ̀rọ̀ táwọn àfọ́ onítẹ̀síìdì sọ jẹ́mọ̀ kí la fáhíṣà kọ́ ọmọ gbowó èlé òun gba bribe lọ́wọ́ àwọn èèyàn fáhíṣà ríṣùà òun gbowó ẹ̀yìn àbúwọ́ àbẹ̀tẹ́lẹ̀ sóyé òun gba rìbá interest ọyá àyànlówó ọgbà èlé lórí ẹ̀ ara fáhíṣà ni sọ́n tí mo sọ yàbí òye ìwọ obìn ẹni tó ti mọ̀ kó ò ní fẹ́ òun gbowó lọ́wọ́ brọ́dà A brọ́dà B òun gbowó lọ́wọ́ wọn brother c fáìṣà ni ìwọ tó jẹ́ brother sista a òun fẹ́ òun sista b òun wò sista c òun bá sílá dáradá fáìṣà ló ti òun jíwèé wò ní ẹ̀gzámù wọ́n kọ́ ó yẹ kọ́ kàwé falila ilham èmi máa ń sọ ẹnu mi gbà pọ̀ rìsọ́ọ̀tì wáyẹ́ẹ̀kì mi rìsọ́ọ̀tì wáyẹ́ẹ̀kì mi wà láì mi jíyẹ̀wò ọ̀dà mi lójú lọ́dọ̀ ọlọ́run gc e tí mo ṣe tí result mi fi complete wallahi mi jiyàn ọ̀dà mi lónìí falilẹ̀ alhamdu tí mi parí degree mi University of Ìlọrin gbogbo first degree mi gbogbo course mi ládùn level different level ọ̀dà mi gbọ́dọ̀ ọlọ́run wallahi mi jiyàn masters tí mo ṣe ní University of Ìbàdàn tí mi parí and my result was the best in my department wallahi mi jiyàn ọ̀dà mi gbọ́dọ̀ ọlọ́run èmi ti gbọ́ yín láti secondary school pé èèwọ̀ ni ká máa ṣe òjòrò ká máa jíyàn wò ọ̀fà tó jẹ́ pé ó ràn mí lọ́wọ́ nínú academic career mi kò sẹ́ ẹ̀gzáàmù tí máa ní ti mi ní kàwé torí mo ti conclude pé mi ní jíwèé wò kọ́ máa jíwèé wò fáyíṣà ni ọlọ́run bá ní gbogbo ohun tó bá jọmọ́ wà àbàjẹ́ ẹ jìnnà sí ìwọ tó já sí pé ìwòrò rẹ ò ń fi ilẹ̀ òfin òwò rẹ òfin dá wàhálà rẹ ìwà àbàjẹ́ ni irú ẹ̀ náà lè débi àwọn obìnrin wọ́n lọ máa display picture wọn lórí internet ó gbé picture rẹ̀ sórí Facebook ó gbé sí tòló ó gbé sí WhatsApp wọ́n fẹ́ máa polówó ara rẹ̀ kán lè mọ̀ ó tún lè ṣe ètè báyìí ìmí ìlè ṣe báyìí sísà ìmí ìlè ṣe báyìí ìmí ìlè ṣe bí ẹni pé kínní. gbogbo nǹkan tí ó máa ń dàdánwò lẹ́nu olùfáhìṣà ni a gbọ́dọ̀ jìnnà sí i jẹ́mọ̀ sí táà ń bí òye àáfàá ní wípé ọlọ́wọ́n bá tún wá ń sọ níbò míì pé kúlí innama harrama rabbil fawahisha máa ń lọ àrọ̀ mi ní àwọn àmà wàlbákì ìbẹ̀rẹ̀ ìrìnlẹ̀ hákì àṣẹ ọlọ́run ṣe léèwọ̀ gbogbo tó bá jọ wíwà àbàjẹ́ yálà èyí tí ó wà conspicuous àbẹ́ èyí tó pamọ́ ṣe é báwọn wà àbàjẹ́ mi ìpamọ́ ìwọ tó ń jíwèé wò ó fi ánsà sábẹ́ ìjà àbùkù òsì ní o òwe láwà ní àfà ọwọ́ adọ́gbọ́n ra ánsà ó fi síbi abẹ́ fìlàmọ́ láwà ní ó rò pé wọ́n rí ọ ọwọ́ ṣòkòtò ọwọ́ adọ́gbọ́n fa ánsà síbi bẹ́líǹtì <laughs> ó rò pé wọ́n rí sọ̀nkọ́ pamọ́ lóòótọ́ fáìṣà náà ìbàjẹ́ lóòótọ́ ìbàjẹ́ ló ń ṣe ìbàjẹ́ gidi òun ló ń ṣe ṣe wá rí awá rí nínú àwọn àfáà tọ́já sí wípé nígbà tí wọ́n ń tú fáìṣà ara wọn ni Abdullahi ọmọ Abbas radiyallahu ta'ala anhu àwọn tú fáìṣà wọ́n ní pé sẹ́ẹ̀rí máa ń bọ̀ àrọ̀ mí ní ha jama ẹ̀kọ́ yé dáadáa wọ́n ní pé sẹ́ẹ̀rí ìbàjẹ́ yẹn gan wọ́n ní fàwa yẹn gan sì náà ní jẹ́ bẹ́ẹ̀ àṣẹ wà látẹ́kọ̀rọ̀ búlífà wá ìṣà látẹ́kọ̀rọ̀ bú zìnà máa ń zọ̀ àrùn mi ní ìwà máa ń bá tọ́nà. jẹ́mọ́ ẹ̀ gbọ́ yí dáadáa o wọ́n ní pé ìwà àbàjẹ́ tọ́lọ́ ń sọ ń bẹ̀ gan zìnà ni àṣẹ ẹ mọ̀ sùn mọ́ sí náà èyí tó fojú hàn àbí èyí tó pamọ́ ìwọ́n ló fojú ẹ̀ wọ́n pamọ́ ẹ bá láyé lórí ẹ̀ èyí tó fojú hàn gangan òun ni kọjá sí pé wọ́n tó ọjọ́ kan yà tó bẹ́ẹ̀ real sexual intercourse yóò ṣẹlẹ̀ láàrin yín ìwọ tó ọjọ́kùn nǹkan ọmọkùnrin rẹ ọ wàá ti bọ́tọ́mọ obìnrin tọ́bẹ̀ èlé jẹ́bẹ̀ tó ò tí ì níyàwó lé tóun náà ò tí ì lọ́kàn lẹ́nu ṣẹ̀ríà ẹgbà hundred láàfin ìwọ náà máa sí ohun mọ́yé sínú tó ti ṣe hundred times márùn ó jẹ́ five hundred ìwọ náà sì sẹ́ni tá a fi rẹ́rìn wàhálà ara tí dáwùjọ ìsìlámù nìyẹn àwọn tá a jẹ́ mùsùlùmí lónìí we are spiritually dead a ti kú lẹ́ni ọlọ́run tòótọ́ èèyàn ló lọ pé ọlọ́run mo ti gbọ́ lẹ́nu àwọn àáfàá wa rí pé àáfàá ńlá kan bẹ nínú àwọn àáfàá kan ti lọ́ba ni pé tí ọ̀rọ̀ bá dojú nǹkan ẹyọ kan ní máa fi ibẹ̀ lọ sẹ́yìn pé tàwásùlù mẹ́nu islam <clears throat> tàwásùlù wàlúwàsílà kéèyàn fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run kéèyàn wá fi kankan ṣe àtẹ̀gùn ẹ ti kọ ìtàn àwọn mẹ́ta tí wọ́n ń ṣèrìn àjò tí wọ́n ń foríṣiríṣi nǹkan tọrọ mo rí tìmọ̀ akókò kọ́mọ sí báyìí kí n lẹnu gan máa tẹ́ mi lọ́rùn ju. náà tó bá wá rí bẹ́ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n wá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run pé wọ́n ọlọ́run ìṣòro táwọn wà ń bẹ̀ ìlà àwọn ọ̀kan nínú wọn sẹ́ẹ̀mọ̀ pé n tóbi tọrọ ni pé òun fẹ́ ṣe sìnà pẹ̀lú obìnrin tóun ti fún lówó tọ́jẹ́ ẹbí òun tó ní ṣòro tóun náà lọ́wọ́ tọ́wá ní pé bẹ̀rù ọlọ́run má stamp tí ọ̀yẹ́ kó stamp má jan tí ọ̀yẹ́ kó ọjà òun dẹ̀ bẹ̀rù ọlọ́run ò ṣèṣì náà ìwọ ọlọ́run tó bá já sí pé òun ò ṣèṣì náà nítorí tiẹ̀ lára wọn ọlọ́run dẹ̀ làwọn. wọ́n láàfáà yìí nínú àwọn àfáà àbàdàn tó ti lọ ní o yọ wà abẹ́ náà pé wọ ọlọ́run wọlá kóhun ò ṣèṣì náà rí láyé sànú òun wọ́n lọ́lọ́run sì sànú ọlọ́run sì kékeré ọlọ́run sì gbàdúrà rẹ̀ dẹ́mọ̀ sí ẹni tí mo sọ yà bí òye èèyàn mélòó ló lè sọ bẹ́ẹ̀ ìwọ ọlọ́run lẹ́jọ́rà tó yẹ pé ó dójú lé mi ìwọ láà pé ń ṣe sìnárí ọlọ́run làmí bí aburú rẹ̀ ọlọ́run sì là ìwọ ọlọ́run ìwọ ọlọ́run mo sì wáṣẹ́ wáṣẹ́ yẹn ríṣẹ́ ìwọ láà pé ń ṣe sìnárí jẹ́ ríṣẹ́ ó sì ríṣẹ́ yẹn bí ló sọ rẹ̀ ṣe ìbádàwó nìyẹn ọlọ́run ni wà látẹ́kọ̀rọ̀ búlí fàwa ìṣà àfáà wá ní pé àṣẹ fàwa ìṣà yẹn jákù fa ìṣà torí pọ́lọ̀ ń sọ́nu suratul Isra pé wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ó ní kí wá ní máa ń mi ní a sìnà gangan léyìí tó jẹ́ pé ìjìmá real sexual intercourse yóò wáyé láàrin ọkùnrin sómi èyí tó fojú wà máa bà àwọn wo làwọn ètò pamọ́ bí ikọ̀ wà ń kọ̀rọ̀ ibi ẹ̀ ti jọ ń sọ̀rọ̀ báyìí òun wà sexually relieved òun náà wà relieved tàbí kò tiẹ̀ darin kankan ẹ̀ lè control rẹ̀ mọ́ ẹ bá ń romance ara yín pé màá kẹfọn kẹfẹ gbádùn rẹ díẹ̀ ni lẹ bá ń dọ́gbọ́n àtàgé lẹ dùn ara yín ẹ bá ń kíìsì ara yín ẹ bá ń jètè àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ bá ń fọ́ra ọ̀la ìwọ náà ń fọ́ra la lẹ́jọ́ ara yín mọ́bìnrin ẹ ní sexual intercourse o ṣùgbọ́n ẹ ṣàgbádùn ara yín sọ̀n pé nìkan kò sí ń bẹ̀ sọ̀n pé lẹ́yìn òun pamọ́ àbúrò lẹ́nìkan kọ́ fẹ́ romance obìnrin kan ní pé jàmọ́ mo fẹ́ romance lágbájá wájú skul ẹ̀ wá wò mí o

wọn àtọkùnrin ọjọ́ ọkùnrin tó ń fẹ́ra wọn mọ̀ sẹ́ndì píchọ̀ ó lè ya igbá ìyá rẹ̀ báyìí yọ sẹ́yìn pé ayé ti rọrùn ní ìsìn pẹ̀lú àwọn fóònù lọ́tà ń lò yìí tó bá ti ara yà á pa kan ó ti sẹ́ndì ẹ̀ sí ní wọ̀sáàpù ẹ̀ náà ti kíní kan ẹ̀ bó ló ṣe wà ní ìsìn náà yóò tún yà á pa kan mo fẹ̀gbẹ́ lórí bẹ́ẹ̀dì báyìí ni o wọ́n á fúnra wọn lẹ́dẹ̀ káfẹ́ kan fẹ́ra wọn kán ṣe nìka àlàálì wọ́n á fúnra wọn lẹ́dẹ̀ẹ́kì ṣèbí wọn náà mọ̀ pé èso lóru tọ́mọ bọ́kùnrin chaati ọkàn bíi márùn ìwọ nìkan ó ti bá yára rẹ jẹ́ wá ló fẹ́ẹ̀lì bóòlù sí ní fẹ́ẹ̀lì sùkú àsìkò tó yẹ kọ́ kàwé orí íńtánẹ́ẹ̀tì lọ́wọ́ àtọ́ ọmọ chat chat láyé rẹ ìwọ lè máa bá kúrà ní chat tàbí kọ́ ọmọ bá ìwé rẹ chat ọkùnrin ọmọ bá chat torí pé wọ́n wà sexually relieved kí wọ́n ń sọ ẹ lọ́wọ́ kò lè fi chat wọn hàn yẹn o fóònù mi rè mí ò kí password gbogbo àwọn íńtánẹ́ẹ̀tì mò ń lò mí ò kí password gbé kọ̀sẹ́ bíbá kí problem ẹ kò lè fi tó ń bá yàn chaati kò lè fi hàn torí pọ́rọ̀ ń gọ́ọ̀mọ̀ rò pé kíní kan am kíní kan of the kíní kan you are kíní kan of my tea you are the sugar of my tea you are the microphone of my engine you are the shirt of my body you are the eh, eye motor of my table yọ́sà ó rádà àdá náà wọ́n mọ̀ sọ gbogbo nǹkan rádà àdá wọ́n mọ̀ sọ lẹ́nu tó bá tiẹ̀ tó wọlé lẹ́yìn ọ̀gá débi pé ìkan ti dé ti bọ̀ mi rí ẹni tí wọ́n èèfẹ́ ra wọn wọ́n ti ń sọ̀rọ̀ rádà àdá lẹ́nu I'm not in the bedroom can I come and bat with you i'm 9 in kan can i come and sleep with you nígbà tó ẹ̀kẹ́ fọ́ra yín lórí gbogbo ń tẹ́ẹ̀ tí máa exchange gbogbo àwọn nǹkan yẹn ara máa bàtọ́ náà nù sọ̀rọ̀ pé èèyàn pamọ́ tí èèyàn bá ṣe tó bá fi nu fóònù rẹ ìwọ náà ò ní jẹ́ èèyàn orí torí ìwọ náà máa fi sínú ló ń ṣe yẹn irú ẹ̀ nítorí fóònù ẹ̀ ń pera yín lóru isi tọ́ọ̀kì twelve five bó ni lecture yín lónìí kí first lecture náà kí kan one one ta ló kọ yín mr flower ok topic ìwé náà kọ yín wọ́n kọ́ wa nípa bá a ṣe ń ṣe búrẹ́dì ok ok kí lecture two mr speaker ni ta ló kọ yín mr engine ni kí ló lò fún yín ó mr generator wọ́n sàmùsọ àdàrà dá lẹ́nu bí ìgbà tó jẹ́ pé ó ń gbádùn ẹ wo àfọ oní àkdọ̀rí níbi tẹ̀mọ̀kọ́dìmọ̀ tíra yẹn àáfàá yẹn sọ pé bá ti bàlágà tó jẹ́ mọ̀kálàf ara àwọn ń tọ́gbọ̀dọ̀ sọ́ra fún òun ni kọ́ máa wo obìnrin bí ṣáwà pẹ̀lú adùn wàtàlá zuzu bí kàláàmì hà kọ́ máa gbádùn ọ̀rọ̀ obìnrin kájọ máa gbádùn ọ̀rọ̀ wọn sẹ́yìn pé even kọ́ máa fọ ọkàn obìnrin gbà mí ìwàlẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ lórí fóònù ó sì release spam láì jẹ́ pé ẹni sexual intercourse ọ̀rọ̀ tó ọba sóòtì dàbí wà tó jẹ́ pé ẹni sẹ́ẹ̀sì gangan tó sì wà relieved torí pé àwọn èèyàn ti wà trained débi orí ibú débẹ̀ kò yẹ kírú àdánwò yìí wọ́n máa ṣẹlẹ̀ láàrin àwọn tá fẹ́ sí Islam àbá ń sọ pá ń sí islam bíbẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ wa kọ́mọ̀ lọ́dọ̀ dúdú lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ẹ mọ̀ sọ mọ́ sí na èyí tó fojú hàn àbẹ́ èyí tó ṣe kíni o àbẹ́ èyí tó pamọ́ àáfàá wa ṣàlàyé pé nínú ń tọ́ yẹ kí mùsùlùmí ó lè fi máa proud òun ni kóhun ṣe sínà rí ah jàmbá ẹ̀gbọ́n tí mo sọ nínú tí mùsùlùmí lè fi proud islam ò fẹ́ ká máa proud ṣùgbọ́n ó lè fà àwọn nǹkan kan proud kìí ṣe pé òfin jọra ẹ lójú o òfin dúpẹ́ fọlọ́ náà ni o ara ẹ̀ ni pé ma mà pàwọ̀ èso ń ṣìnà okú mà pé mi ò ṣe ṣìnà rí sẹ́ẹ̀mù kéfù ẹ̀yin tẹ́ ẹjọ́ mi ẹ̀yin ni ẹjẹ́ kórìí ó pé jù ìwọ́ tó ọjọ́ kan ìjẹ́ ìwọ náà lọ bẹ̀rù ọlọ́run torí ìwọ́ tó ọjọ́ kan ọkùnrin wọn máa ó ti ṣe rí o tàyàwó èmi ti rí létí àìbá obìnrin mo ti rí kéèsì méjì wàláì mo ṣe ń sọ̀rọ̀ mo ti rí kéèsì méjì ìkan báyìí ẹni yẹn fẹ́ ọmọbìnrin yẹn ọmọ yẹn ò tí wọ twenty years ọmọ yẹn dẹ̀ ló fún lìjà kódà èmi gangan intervene àárín yẹn jù àáfàá yẹn ti sọ òun sọ pé ọmọ tó wọn fẹ́ wọn fọm tó ṣe sìnàrí nǹkan kan ọmọ tí lóun ò ṣe sìnàrí àáfàá bá fi ọwọ́ kọba bọmọ ní fẹjẹ nìbàdàn yìí ni wàláì àáfàá dá ìfọsọ ọmọ yẹn abẹ àáfàá yẹn ti gbé mọ bàkàrí ọmọ ìjẹ ọmọ kékeré ni àwọn òbí rẹ̀ wò tọ́lọ́ mọ́ ọlá ni ó ní kò sọ fóun ọmọ sì dẹ̀ ń búra pé wà lẹ́ òun ò sì sì mọ̀ rí abábà àfa sọ̀rọ̀ pé mọ́ tó ṣe mistake o a ti kà nínú àwọn fàtàwọ̀ àwọn àfa ó lè ṣẹlẹ̀ tọ́jẹ́ kóbìnrin ò sì sì mọ̀ rí tí wọ́n sì ní bá àbálé lára rẹ̀ pẹ̀lú pé àwọn nǹkan kan lè ṣẹlẹ̀ sí bíi kíni obìnrin tó bá já pé káwùfù àwọn ibi tó gbé aya rẹ̀ máa ń já ẹwúrọ àwọn tó máa ń sọmọ ọ̀dọ̀ àbí tẹkọ máa ń àwọn kan tẹpẹ kéré kan tó ti tó ti fọlá tó dẹ ma lọ fọ ma. torí pé ìjayà ó lè jó obìnrin ó rẹ pàápàá láti wọn administration tẹ pé yóò lùsì bàjẹ́ ní tirẹ̀ bákan náà àlùwá sábà omi tẹ ó máa ń irú àwọn orí ẹ gbọ́dọ̀ pé ń ní ogun tá à ń sọ yìí ṣùgbọ́n gbogbo ohun tí ó wà kóbọ tọkọ rẹ̀ ó fi àwọn òròpò ń sìn náà ni ó tèè bẹ́ẹ̀ sọ ń sìn náà sọ́ra fún un tí physical exercise obìnrin bá lágbára jù pàápàá àwọn ẹgbẹ́ ìkẹ́kẹ́ kó lè la pé ọ̀n ya tán gbogbo ògbà tó yẹ pé yọ ọmọ fà pé ọ̀n ya ọ̀n kásẹ̀ kò ọ̀n pàṣẹ dé ẹ bá dáwọn tó dẹ́kun àti tó máa ń ṣe àwọn kíni wọ́n yẹn tí wọ́n la itan wọn tọ́jú mọ́ pé ó ń gòkè ó ń sọ̀kalẹ̀ àbò ó ń ṣiṣẹ́ agbára jù ó lè fà á sáà pẹ̀lú omi tó bá rí báyìí èyí ò dá lójú pé òun èso ń sì nà nǹkan kan lọ́fà ṣùgbọ́n ọ̀tọ́ ẹ̀kọ́ ń sì nà ni ó ń kọ́ ìwọ́n lòtọ́ àwọn sọ pé ẹni ọlọ́run ni ọ tọ́ ọ bá túbá ọ̀dẹ̀ ni ọlọ́run tó o sì banújẹ́ tí èsè bóri sí pé eh, kí ló burú mi ayé ń ṣe rú ẹ̀ tọ́ ọ kàkú pé mistake ni yálà bóyá o màmá àbí wọ́n fọ́ọ̀sì rẹ àbí circumstance kan lọ́fà àti rọmọtọ́ ẹ̀kọ́ kan ibi tí wọ́n sùn sí nǹkan kan náà òjò bá rọ̀ bá mú náà lọ bọ́kùnrin sì wá bá nu tóun ọ̀mà tóun ti sùn lọ nígbà tí ó jí báyìí wọ́n ti wọlé sí la kí ló ń lọ nígbà tí ìpariwo gbogbo ẹ̀ sí dúdú ẹnikẹ́ni kankan kan ọdún tó ọmú òun ló jọ torí ọlọ́run òun láìkẹ́ ẹnikẹ́ni kan ọ láìkẹ́ ọ láìkẹ́ wọ́n ti ba kárí ọmọ yẹn jẹ́ ọlọ ọlọni dénbì kan ni kò sí èyí ò lè ṣẹlẹ̀ mbẹ́ ṣùgbọ́n kọ́ wá rí kí n tọ́ da ni tó ń ṣe kọ́ ọmọ ìbànújẹ́ kọ́ o túbà lọ́dọ̀ ọlọ́run o ti kó sínú tọ́lọ́run àǹfààní kí ló jẹ́ àsọ bẹ́ẹ̀ pé nínú téèyàn lè fi proud òun ni kóhun òṣèṣì náà rí a rí nínú àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ nínú àwọn sàbí ànàbí àsàlà yìí kẹ̀mù méjì péré wa torí àsìkò ìyá wa Aisha radiyallahu anha ó ní kò sí ìyàwó ànàbí kan tó ń jo òun láyé tó dàbí ìyàwó Khadija ìyàwó Khadija ti lọ́kọ kó tó ní kọ́fà ànàbí àsàlà gbogbo ìyàwó ànàbí kì í ni pé wọ́n ti lọ́kọ rí sẹ́wọ̀n ìyàtọ̀ bẹ àtòbí tó ti lọ́kọ rí bọ́yọ̀kọ ẹ̀ kú wídò ọkọ ẹ̀ kọ́lẹ̀ èèyàn ọ̀yọ́kùnrin ẹni ọlọ́run ṣùgbọ́n bí tọ́jú ń sìnà yọ́ máa ṣe sìnà ni ọlọ́mọ sàrà ló tó ń ṣe kí èèyàn ká ń sọ ìyá wa máa gbogbo ìyàwó tó o fẹ́ òun nìkan jọ́ ni òun nìkan lọ́jà kankan ò rí torí ni ìyá wa ṣe o a máa Uthman bùnà Affan nígbà tí wọ́n fẹ́ pa wàhálà tó ṣẹlẹ̀ láti ọdún nípa Usman kì í tán dò ní ìtẹ́mi àti yín sọ̀rọ̀ kọ́lọ̀nkọ́lá wa nínú fitina mọ́ọ̀dọ̀ àròmínà wa máa bá tán nígbà tó fẹ́ pa Usman ó wọ́n sọ fáwọn tó fẹ́ pa pé kílẹ̀ fẹ́ pa mí fún ṣebí fúnra mi mo gbọ́ tánàbí sallallahu alaihi wasallam tó ń sọ pé kò lẹ́tọ̀ọ́ la yahilu damu mri muslimin illa bi ida salaf kò lẹ́tọ̀ọ́ ká pààyàn kan ká ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ àfi tó bá ṣe nǹkan kan nínú àwọn nǹkan mẹ́ta rọ́jù ló ń kàfárọ̀ báadà ìsìlámì yìí ìrùwáyà tí mi fẹ́ lónìí yẹn ẹnìkan tó jẹ́ pé ó di kẹfìrí lẹ́yìn ìgbà tó ti gba ìsìlámù wọ́n lẹ́tọ̀ọ́ kan pa àwùzánà báadà ìsọ̀ọ̀nìhì abẹ́ni tó ti níyàwó létọ́ lọ ṣèṣì náà rọ́jìmọ̀nù lásìkò mọ́ sọ fáwọn èèyàn wa kan náà àwọn tó bá lọ ṣe Arabic Islamic Studies ní Nàìjíríà wọ́n mọ̀ takò rọ́jìmọ̀nù pé kò sí pendistoni tó wọn àmọ́ máwọn agúmẹ́ǹtì rọ wa mo ti dìbọ́ǹkì àwọn agúmẹ́ǹtì wọn kan náà átíkù kan tí mo kọ o kódà ìwé kan bẹ tá à ń kọlọ lórí àkẹ́tì ìparí ẹ̀ ni even náà professor náà àwọn dakatir wọn máa takò pé kò sí ti jẹ́ rọ́jímù ní islam rọ́jímù wà láì ọ̀bẹ ní islam kéèyàn oníyàwó lé kọ́lọ́kọ́ lé kó ṣe sìnà ká lẹ́kọ̀ọ́ pa lùfin ọlọ́run yẹn wọn ò ní torí kò sínú kùránì ẹ̀rí pọ̀ tá a ti fi ṣe lọ́dún fún wọn Usman ló ń sọ̀rọ̀ pé ara ń tá a lè pààyàn fún òun lẹ́nìkan tó ti níyàwó lé àbòbíyè tó ti wà ń lé ọkọ tó tún wà lọ ṣe sìnà àbí bẹ́ẹ̀ kọ́ kọ́tàlá nafsan degeri nafs abẹ́nìkan tó já sí pé ó wá pààyàn alẹ́tọ̀ kápò òun náà ó ní kí lè fẹ́ pa mí sí ó ní fáwà láì sẹ́yìn pé Usman ọ̀pààyàn yìí lẹ́tọ̀ kẹ́ ẹ pa mí mùsùlùmí sì ni mí gbèdé kèfèrí ó kù ká mélòó bá tán fi lè pa kí ni kẹ́yọ́ kan òun ó ní fáwọn láì mọ́nsà náà ètò ìjà ìlíyà wàlá islam mo fọlọ́n búra even níjọ́ tí mo wà já ìlíyà tí mi ò tí ìgbà islam mi ò ṣe sí náà mi ò ṣe sí náà níjọ́ tí mo tún wá gba islam náà mi ò ṣe kílẹ̀ fẹ́ pa mí fún jàmọ́ sẹ́rí kó fi proud àbí òfi proud mi ò ṣe sí náà rí èèyàn mi ò lè sọ bẹ́ẹ̀ sẹ́wárẹ́ tó bá tí wọn náà bá ti túbá ọ̀rọ̀ ẹmẹ́hẹ ọ̀fù yẹn wájú ọlọ́run ṣùgbọ́n ọ̀tọ́ rò pé ah wàláì ah n rẹ̀dí fún márèjì ní ìsìn ẹ̀wò nẹ̀sẹ̀ tí mò ń ṣe ó sì tó fẹ́ máa ṣe sì náà lọ tó okùwà àtọ̀lọ́ okùwà àtọ̀lọ́ ṣé ẹ ráwọn tí ń jẹ́ àṣeṣì náà ní kálukọ́ sọ́ra fún nínú ṣẹ̀ríà Islam ẹ lọ gbọ́yé dáadáa Islam ò gbé achievement lórí materialism Islam ò gbé achievement sórí piety àti obedience Almighty Allah bóò ló ṣe bẹ̀rù ọlọ́run tó bóò ló ṣe ń ṣe tọ́lọ́run islam gbajúmẹ́ǹtì lé lórí ìwọ tó o bá rí wípé bọ́lọ̀ ń ṣe dọ́ sexual ọ̀dì rẹ̀ háì ọkàn ẹni ọ ti nídìí ìyàwó lọ fẹ́yàwó ìwọ tó rí póbè ẹni o ti nídìí ọkọ lọ lọ́kọ mọ bó ṣe bẹ àwọn òbí rẹ pé ọ̀fẹ́ sórí ibú ọ̀fẹ́ sọ wọ́n ló kọ ọbú mọ ọmọ ẹnìkan táwọn òbí ẹ̀ aláwọ̀ kódà mo wà ń bẹ̀ ń jọ nìka rẹ̀ Others again gain admission sí yunifásitì kan lẹ̀ Yorùbá ìtì ìfẹ́ dákọ̀ hundred level lọ́wọ́ àníjọ́ tó ṣe nìka yìí níjọ́ nìka rẹ̀ èmi ni mo ṣe lecture ọ̀kan nínú àwọn àáfàá dáadáa tán jẹ́ àwọn àáfàá ẹni ọlọ́run lọ́yọ̀ọ́ state wa yìí àáfàá dáadáa ni bàbá yẹn bàbá yẹn ló sọkọ àtìyàwó kọ bàbá yẹn wá ń sọ ńjọ́ náà ó ní ìwọ́tọ́ ọjọ́ kọ tọ́jú ọmọ wa dáadáa o sí ọmọ wa yìí dáadáa o ìtó jẹ́ ká yọ̀ǹda ọmọ yìí fún ọ òun lọ̀rọ̀ kan tó sọ níjọ́ tẹ́ ẹ wá bá mi bàbá yẹn òun jẹ́ fámìlì sísítà yẹn wọ́n sì jọ wá láti ìlú kan náà ọ̀rọ̀ tí bàbá yẹn wá sọ tí bá ń ti rántí ìdòmí máa ń dùn ọ̀dà kéèyàn láwọn àfẹ́ ẹni ọlọ́ nínú fámìlì bàbá yẹn ló wá pé ayébi ṣọ́ọ̀bù yẹn pé pẹ̀lú àṣẹ ọlọ́ ẹ̀ fẹ́ra yín àáfàá ní bàbá mo rí fẹ́yìn náà lẹ́ni gbọ́ wáyé ìfẹ́ ṣe sì mọ́ ni mo sì nífẹ̀ẹ́ ọmọ ọmọbìnrin yìí púpọ̀ communication wa ti lágbára tí n bá wẹ́ ilé fẹ́ ẹ̀rù ń bà mí kọ́mọ̀ jẹ́ pé máa ṣe ìsìnà yálà pẹ̀lú àbí pẹ̀lú kéde o ẹ̀rù mi ah bàbá ìṣirà àfáà súnà dáadáa ni ó lọ́rọ̀ tó sọ ó tóbi lẹ́bi ògùn ah! tó wọn bá lọ kún ọmọkùnrin yìí lọ́wọ́ tó bá fi lọ́wọ́ ṣe ìsìnà yálà pẹ̀lú ọmọ yàgbẹ́ lómi ọlọ́wọ́ mọ̀ bòun bọ́n ti tẹ̀lẹ̀ bọ́ sọ́rọ́gùn nìyẹn kò pẹ́ sígbà yẹn lọ́mọ yẹn ṣe nìka ọmọ tí mò sọ ìkè ìpè twenty years under twenty ọ̀sẹ̀sẹ̀ láàdìmíṣàn àwọn òbí ẹ̀ sí yọ̀ǹda kí wọn náà lọ bá òbí ẹ pé mọ́mí dádì wà lẹ́yìn ìfẹ́ ṣinṣin náà sẹ́yìn níbi àsìkò tí mo wà ní. kí ló ti àchífù ọmọ ọdún mélòó ni ìwọ́tọ̀ ìpàdé secondary school ìwọ́tọ̀ ẹ̀sẹ̀ wà ní nc one ìwọ́tọ̀ wà ní nc two ẹ̀yìn kí láwọn ṣe kíní kan kí ló ti ìyá ọjọ́ kíní kan. ẹ sáfà ẹ mọ̀ sí pé ẹ ṣàdúrà ní àní ìfẹ́ ṣinṣin náà mo ti ráàbà ni mo fẹ́ fẹ́ ẹjọ ẹjẹ àfẹ́ra wa káfẹ́ra wọn lànà àtọ̀lọ́ kámọ̀ ṣinṣin náà kámọ̀ kó ẹ̀rẹ̀ báyìí lọ́dọ̀ Ọlọ́run àti láyé ń bì ṣé yà á dákẹ́ kẹ́kọ̀ọ́ ọmọ yín ló lóyún ìwọ tó ọjọ́ kìnnì náà káwọn obìnrin hey kíní kan tí ó lè dá sí ìwọ táwọn fún lówó oúnjẹ dájú ìfẹ́ kó ìfẹ́ gbókò ẹbí yìí jẹ́ ni ẹ ṣàánú mi so yẹ pẹ̀lú àṣọ èmi náà ohun tí mo lè máa ṣe tí nǹkan ó fi rọrùn ṣùgbọ́n ìyìn náà kọ́ mi lọ́wọ́ eyín ò dáájú ká máa wá tara wa jẹ ń ṣe ẹ̀sìn lọ ń ṣe yunifásitì lọ ó sì dọ́gbọ́n ṣe sì náà lọ èmi ò sáàkì fúnmẹ́ntì lọ́dọ̀ ọlọ́run kódà kan wá parí lọ́la kọ́ ọmọ iṣẹ́ ní báǹkì kọ́ ọmọ iṣẹ́ ní iṣẹ́ epo kọ́ yẹ pé jọ nìka rẹ mọ́tò one million ló tó kì í sàkìfẹ́ǹtì nìka tó ti ṣe nìka before nìka ó ti ń ṣe sìnà tẹ́lẹ̀ nìka wo ló tó ń ṣe mọ́ síbi sìnà náà ló ti ń ṣe ṣe ti ń jẹ́ nìka náà ló ti ṣe tẹ́lẹ̀ o tó ń ṣe lọ́nà ara mọ́ torí náà ká sọ́ra Usman olóhùn fọlọ́n búra manza náà tún fi ìjà ìlíyá wọ́lá Islam ìgbà tí n tí ìgbẹ́sìn yẹn gan ni ò ṣe sìnà ó mọ̀ sí pé gan nífùn gbẹ̀yàn jẹ́jà ìlú ìwà abú ni sìnà ká tó wá nígbà téèyàn tó wá gba Islam gbogbo àyẹ̀ ẹja sọ́ra ọlọ́run yóò fi sọ ẹ̀ sọ́ra ẹlẹ́kẹ̀lẹ́ ló jẹ́mọ́ ẹlẹ́kẹ̀lẹ́ ló mẹ́wàá àpẹẹrẹ fẹ́ bá mi la máa lákọ̀ọ́kọ́ nínú àwọn òfin mẹ́wàá ẹ̀wá yẹn Allah tushriku bihi shay'a ẹ má mórogún ẹ má ṣẹbọ pẹ̀lú ọlọ́ ẹlẹ́kejì wà bí wàá lè dẹ́ ní sáánà ẹ má ṣe àwọn òbí yín ẹ má yàpa wọn ẹ má tẹ̀ láṣẹ wọn ni. ẹlẹ́kẹta ẹ má pa ọmọ sáyé ẹ má pa ọmọ nítorí ìbẹ̀rù òṣì yálà ẹ ṣẹ́yún ni àbáwọn ọ̀nà míì téèyàn máa ń gbà pa ọmọ ẹ sọ́ra ẹlẹ́kẹrin òun ni pé ẹ gbogbo tó bá jẹ́wọ́ àbàjẹ́ èyí tó hàn ń bẹ̀ àbí èyí tó pamọ́ èyí ò sọ pé àwọn kan nínú àwọn Abdullahi Abbas wọ́n ní sìnà ni ọlọ́run ní ẹ jìnnà sí sìnà èyí tó fojú hàn èyí tó ara sìnà tó pamọ́ òun ni mùsọ́fà hátù alimara atila àjìnàbí yá kéèyàn ọmọ obìnrin lọ́wọ́ handshake ìwọ́tọ̀ ọmọ obìnrin lọ́wọ́ ó tó burú sísà ní ìná sẹ́ẹ̀rí agbọ́rọ̀gbọ́ nǹkan yé falila alhamdi sẹ́ẹ̀rí nǹkan tó yẹ jẹ́ káwọn èèyàn mọ̀ ní pé jẹ́ kan mọ lógo rẹ jẹ́ kan mọ identity rẹ ẹlòmíì náà tọ́lá ti wà láàrin àwọn area boys ó yẹ kọ́ jẹ́ kan mọ̀ pé wọ́n yàtọ̀ you are different yóò nira fọ́kùnrin kan náwó sí ọ pé ah òun fẹ́ gba transformer mú rè é wọ́n á respect yẹ ṣùgbọ́n sísá mi náà dájú àwọn kíláàsì ẹ̀rì yẹ́n wọ́n jókòó tọkùn ó lè jókòó lẹ́sẹ̀ ọkùn ó lè máa fọ́kọ ọkùn ó lè máa sọ pé àjọ ń kàwé àjọ ń ṣe pàkè èrò mi bá kàwé láyé ẹ̀ ọkùn ní máa bá kàwé ọmọ káyìsàn ń ṣe ọmọ kọ́ ọ̀bẹ kan lọ́lé ọkọ kódà kú àtọkọ rẹ ọjọ́ máa kàwé dúkọ́ máa kọ́ máa kàwé bẹ́ẹ̀ láwọn ọkùnrin ẹ̀ ń sì lọ. sẹ́ẹ̀rí ká máa odidi àlàyé ń bẹ tí mo ti sínú àwọn ìwé mi tí mo ti kọ lórí eléyìn kódà mo láwọn articles lórí ẹ̀ àdífì pọ̀ lórí èèyàn ṣùgbọ́n èèyàn kẹ́kọ́ labẹ́ sọ lónìí anábì sọ́lọ̀ láàrùsà ó ní nínú àdífì máa mú tọ̀rọ̀ ní ó ní là á ń yú tààna fírásì àdínkù bí màá kéjọ nínú àdí xẹ́rù láwọn mìíràn á ń yà mú sàmúráta láta fi lula. sẹ́ẹ̀rí kan mú abẹ́rẹ́ onírin àbẹ́sò kan gba mẹ́ni kọ̀ọ̀kan yín lórí oríyìn ọba wà òkè àbí orí ọmọ fọ́ ni ìwà lọ́ọ́ ṣẹlẹ̀ àníbí àṣà àníbẹ́ kán gbá yín léṣo kán mú abẹ́rẹ́ kán tìbọ̀ lórí pa ibùn jẹ́ kán mú báírò lásán tí ò nípa tó abẹ́rẹ́ kán tìbọ̀ lórí òní gbádùn orí lọ́sẹ̀ kan ó lóore fún yín ju ayé àmọ́ sàmúrà àtàlà àtàlà ju kéèyàn lọ fọ́ kan omi tí èsè ìyàwó èèyàn tí èsè àbúrò tí èsè èèyàn tí ò lẹ́tọ̀ọ́ sí èèyàn lọ jẹ́mọ́ sí táà sọ́yà pé sẹ́ẹ̀rí nǹkan tó yẹ ká fi kọ́ra ni pé má fi kọ́ra kọ́ ọmọ fọ́ kan omi àbí kọ́kùnrin ọmọ fọwọ́ kàn wọ́tọ̀ ọjọ́ bẹ́ẹ̀ irú ẹ̀ náà ló débi ìwọ́tọ̀ ọjẹ́ sísítà tó fẹ́ kọ̀kadà so orí tí èbá ṣe pàdúgbò yín ọ̀kadà nìkan lọ ń ná bẹ́ẹ̀ ibi tí mọ́tò bá wà máa ń gọ̀kadà ó ní ọ̀kadà máa ń ya lóòótọ́ lọ máa ń ya ibi ó ti ń gọ̀kadà wọ́n ti fi tán lọ ní tan wọ́n ń fa sọ́nà lẹ́yìn àbí wọ́n lọ wà lẹ́yìn òun fi báyà na ọkùnrin lẹ́yìn tọ́lọ́wọ́ burú tán tó rí pé àdúgbò yín ọ̀kadà nìkan lọ nábẹ̀ mọ́tò ìnábẹ̀ bọ́yá new site lọ́dọ̀ tí mọ́tò tí ì àbí ibi tó ti ẹ lọ ọ̀kan dúró tọ́ ìwọ nìkan ni ọwá dá ọ̀kadà gbé má jẹ́ kí ara rẹ ọkàn ọlọ́kadà ọmọ sára tàbí kó fi kankan dẹmakéètì wájú tó bá ní gíra tó jẹ́ gan jowú ó wà jẹ́ rẹ̀ kò ní jára rẹ̀ ọmọ kan ọkùnrin pàápàá ẹlòmíì ò tún kàkún iwájú ara rẹ̀ gan ni ó gbélé ọlọ́kadà lẹ́yìn kìí sọ̀rọ̀ àmṣèkì nìkan kárí ìwọ̀n máa kan opposite sex rárá ara nǹkan rárá sí náà ni sẹ́ńtà sọ yàbí òye débi pé sọ ara yín àbẹ́ ara yín àbẹ́ ẹjọ́ ń jẹun papọ̀ kí wàá tọkùnrin ọjọ́ máa jẹun àbọ̀ ọmọ wa lọ ṣe domestic work fún ẹni tí nígbà kan jẹ́ pé àfa àtọ̀fẹ́ fi ọ ẹ̀ tí ìdẹ́lẹ́tọ̀ ara yín débẹ̀ ọmọ wa bá a lọ ní sátidé sunday ọba afọsọ ọba ayọ̀nù aṣọ rẹ̀ dẹ̀dẹ̀rẹ̀ ní ọ̀nà ọ̀gbọ́n sìnà lè ṣẹlẹ̀ ńbẹ̀ níjọ́ tó bá kù àti ẹ̀mí kan létí gbogbo àwọn ará létí lọ náwó ńgbọ́ bá lọ sọ tán tó ọba dáná tán tó jẹun tán tó egun rẹ̀ le yóò sì ní pé tó ń gbé egun tilẹ̀ ìwọ ọlọ́kàn báyìí o gbogbo dáadáa ìka sọ́ra ẹni bí kánífà tó fẹ́ fẹ́ nìkan àwọn òbí rẹ̀ ti máa gan ẹ̀ tí ìsentọ́ yẹ kẹ́ ẹṣẹ́ ìsẹ́ àkùnrin nìkan kèdè rẹ̀ ẹ mọ́ wà ń kọ̀rọ̀ ti máa rí yé bíbẹ̀ ẹ̀kọ́ àdánwò ọ̀nà ṣẹlẹ̀ ati kó tún èmi àti ń ṣe ibi tá a bá kù sí bóyá kí n mi lásán gan nígbà tá a jù báyìí wà ládàkùtù ló nọ́fṣà lẹ́tí haram ọlọ́run ọlá ní pé ara ń tẹ́ ẹ tó ẹjẹ́ agbọ́yé o àwọn olóṣèlú nàìjíríà wọ́n dáràn wájú ọlọ́run mélòó nú wọn ni ó lóhun frí tóhun ìpáyàn àbí kán páyàn tó ń rọrùn àwọn ọmọ union union mọ́tò ń gba gáràjì èmi sọ̀pọ́tì chairman kan ìwọ sọ̀pọ́tì chairman kan at the opponent à ń para wa ìbọn confam wọ́n ní lọ́wọ́ wọ́n bá yìnbọn mọ́ra wọn wọ́n lè bọ́ mẹ́wàá ju ọlọ́run ilé ìṣẹ́ nígbà míì tí wọ́n bá pe ẹ̀yin àáfàá kẹ́ẹ̀ṣe wáàsí irú àwọn tẹ́ẹ̀mọ̀ sọ̀rọ̀ lọ ṣe ìbáwọn ti union ti Ìbàdàn bíi tápàlájì mú ìdí ìdí òní inú Ramadan ó sọ fún ẹ pé apààyàn ní sọ́tòrí ẹ̀mọ̀ pààyàn wọ́n tún pè lọ́dún mi tí wọ́n ìwá sàpààyàn lóòótọ́ apààyàn ni wọ́n tí wọ́n ìpààyàn ni àìmọye tí wọ́n pa tí wọ́n pa nítorí òṣèlú ẹni tí wọ́n pa nítorí pé wọ́n jà sí gáràjì bẹ́ẹ̀ lẹ́yìn ọmọ kámpọ́ọ̀sì náà apààyàn ọ̀bẹ nínú yín àwọn ọmọ kóòtù sí wọn ìpààyàn ni wọ́n pààyàn wọ́n sì fi ẹ̀jẹ̀ rẹ̀ kọ lẹ́tà sẹ́lómi pé àwọn fẹ́ initiate ẹ̀ tọ́ ọ̀bá ti gbà àwọn ó tún fẹ́ jẹ tiẹ̀ náà kọ lẹ́tà sẹ́lómi ṣe rivalry ń bẹ láàrin tiwọn náà àwọn kan eh, black axe àwọn kan ẹyẹ àwọn kan kegite àwọn kan kílókọ ẹ̀ different fraternities wọ́n mọ̀ wá bára wọn jà lọ gbogbo ohun tó lè jọ mọ́ pàǹpáàyàn mùsùlùmí ò gbọdọ̀ dé díẹ̀ jẹ́mọ́ ẹ jẹ́ ká gbọ́ yé o ọ̀pààyàn pẹ̀lú ban ọ̀pá àyàn pẹ̀lú òkò ọ̀pá àyàn pẹ̀lú rọ́bà ọ̀pá àyàn pẹ̀lú pọ́ ọgbẹ́ sọ́kàwé fún ló kó rí ẹ̀jẹ̀ ọ̀pá àyàn pẹ̀lú pọ́ ojúnú sọ́kàwé ọ̀pá àyàn ọlọ́júnú odò ọ̀pá àyàn pẹ̀lú fórófó ní pọ́ìsìn jẹ ìwọ tó ṣẹ́yún náà apààyàn ní ọ dókítà tí ń pààyàn tí ń fúnyàn lábẹ́rẹ́ ẹkú apààyàn ní ọ gbogbo ọ̀nà tí pànìyàn ìwọ tó fúnyàn lọ́rùn apààyàn ni ọ́ ìwọ tọ́já sí pé mẹ́tọ́ọ̀dù míì ló lò bóyá ọ̀nà sírù idán burúkú lọ sàṣẹ́ nìyẹn tọ́jẹ́ sábàbí ikú rẹ̀ apààyàn ni ọ́ wà látẹ́kùtò ló nàfṣàlẹ̀ tí àrọ̀mọ̀ lọ́rùn ilá àbẹ̀là àkì ìwọ tọ́ jẹ́ mùsùlùmí ọlọ́ni ọmọ débi ìpànìyàn ó ṣe tí mo sọ yé nìsín ilá àbẹ̀là àkì asáàlẹ̀ pààyàn ní islam nígbà táwọn kẹrẹ́nìkẹ́ should capital punishment be abolished àlẹ́ abolish ẹ̀ láìláì nínú Islam ti wa ìpànìyàn ká pa ẹlẹ́sẹ̀ criminals ọ̀nbẹ̀ẹ̀nbẹ̀ tálápa díẹ̀ láti kà ń bẹ̀ náà àdìsí àbúlá ìbọn mọ̀síwòdì yẹn ẹni tóun náà bá pààyàn á pa ni ẹjẹ́ kan ti ẹ̀sìn rẹ̀ Nàìjíríà láàrin ọdún kan gbogbo àwọn tí ń pààyàn kan máa pa wọn ẹ̀rí tó ti níyàwó lé tó ti lọ́kọ ní ẹ wọ́n wá ní islam ti le jù ṣé mọ́gùn yorùbá ni ò le jù ṣé ẹ̀mọ́ ti jẹ́ mọ́gùn nínú àṣà yorùbá tán bá rí pómìnrin kan ti wọlé ọkọ wọ́n tún wá ń fura pé àwọn kan tó ń bá ṣe sìnà yorùbá wà ń ná mọ́gùn lẹ́fọ̀ọ́bìnrin yẹn alákùnkọ́ ń bẹ ọdẹni ẹmọ́jọ̀gbẹ́ àmẹ́jẹ́ ẹmọ́jọ̀gbẹ́ àmẹ́jẹ́ tọ́bá ti kọ́ déye iye àjẹnu tí wọ́n yọ takìtì olókìtì tí ọ ma takiti ń mbẹ tí ọmọ mi kú ẹjẹ tọrọ rẹ ah ó ti tọrọ ah ìmọ ògbé ọmọ tí èmọ mi kú parẹ́ burúkú náà ẹjọ èèyàn mélòó eléyàn ṣùgbọ́n ti Islam ẹni tó ṣe sì náà ṣe ẹ̀rẹ́ nìkan tó ti níyàwó lé tó fún sísítà kan ní promise lára pé ọ̀la ni ọjà àwọn ṣe sì náà ara rẹ̀ ọ̀rọ̀ lójú ẹsẹ̀ kò ní lè ṣe sì náà mọ́ torí bá ṣe pẹ́ nìkan kò ní lè jẹun láàrin ọjọ́ mẹ́ta omi tóun náà ti rò pé ọkọ òun òun ni ó fóun lówó oorun òun ni ó raṣọ léyà kọ̀ra wọn lọ́dọ̀ man friend òun lọ́la àáfà ó dídí oṣù kan ara rẹ̀ ò ní gbé rí torí bó ti rí pé ìyà tí ń bẹ́ẹ̀ bí ìsìnà ìyàtọ̀ lágbára ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó bá jẹ́ òdodo tọlọ́run tọ́jẹ́ ẹ̀tọ́ ọtọlọ́n tọ́jẹ́ ìwọ ọtọlọ́n ló lè fa kápáyàn tí ọba ti rí bẹ́ẹ̀ kéèyàn pààyàn ara kàbá irú fúnra ara àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ló dájú pé nínú hadith anabi ọ̀sánlá wọ́n bí nípa pé ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ó ní al-ishraku billah al-ishraku billah kéèyàn máa mórogún pẹ̀lú ọlọ́run kéèyàn máa sin nǹkan mí lẹ́yìn ọlọ́run wà òkú kúlìwà nílẹ̀ kéèyàn máa ṣe òbí méjèèjì sẹ́ẹ̀ fótó wà ní òfin mẹ́wàá tá à ń ká ìlànà wà kọ́tìlù nafs kéèyàn máa pààyàn ara tó burú wájú ọlọ́run ṣe é tó wá rí gbogbo ẹni tó bá wá ń pààyàn ọ̀rọ̀ wọn tó burú wájú ọlọ́run kí ni ó jẹ́ kọ́rọ̀ wọn burú òun ni wípé ẹni tó pa yẹn yóò takò níwájú ọlọ́run yóò wá gba ẹ̀tọ́ rẹ̀ torí ọ̀lẹ́tọ̀ọ́kọ́ pa kí ló tọ́ ẹ pa ẹ̀já sí gáràjì èyí ò nídìí kọ́ pa kí ló dé tẹ́ pa ìwọ fẹ́ jẹ chairman òun náà fẹ́ jẹ chairman lọ bá pa ìwọ sì jẹ mùsùlùmí òun náà jẹ mùsùlùmí ẹ dáhùn ibùbọ jẹ kèfèrí ló ń tọ̀hún náà wọ́n wà fún nínú iṣẹ́ eré rẹ ìwọ tó ní iṣẹ́ eré tẹ́lẹ̀ ìmọ̀lá tó tọ́ ẹ gbogbo àlìyàn náà wọ́n wà fún òun ọ̀wọ́ náà ìwọ náà tó wọ náà tàbí bẹ́ẹ̀ kọ́ òun lè wà àlìyàn náà ìwọ padà wọ náà jẹ́mọ̀ sí tàǹsọ́ yàbí òye sẹ́ẹ̀rí gbogbo wa ọlọ́run níjà wò sínú àwọn apànìyàn kí ló jẹ́ a máa sọ eléyìí ẹ̀mí èṣù a máa kó sí ìyàn nínú o ìwọ tí wọ́n bá ń dọ́gbọ́n báyìí irú àjọ ìkọ́ọ̀tì tọ́ba ti jẹ́ ìkọ́ọ̀tì ẹ̀yìn kìíní kan tí wọ́n náà bá ti pààyàn àbáwọn míì tí wọ́n máa ń ṣe ẹgbẹ́ ayé tí wọ́n máa ń dájọ́ ọbú àwọn èèyàn ń ṣe ẹgbẹ́ burúkú o tí wọ́n máa ṣàwọn ẹgbẹ́ burúkú tí wọ́n máa bára wọn láàrin àwọn èèyàn ilé ṣùgbẹ́ ẹgbẹ́ wọn ìmí ìlé pépé bàbá òun lòun ó fi dájọ́ ìmí ìlé níyì òun ìmí lọ́mọ òun gbogbo wọn tọ́ ọbẹ̀ ilé jẹ́ sábàbí ìpànìyàn ọ̀rọ̀ rẹ mẹ́hẹ̀ wọn ju ọlọ́run kọ́lọ́ kó forí jẹ̀mí àti yẹn jẹ́mọ́ ó di mélòó báwọn ó di mélòó ọlọ́ni dáàlìkùn wà sọ́kùn bí làálàkùn tààkìlúùn àṣí gbogbo nǹkan tá a sọ yìí márùn tá a ti kọ́ sọ yìí o àwọn ọlọ́run fi ń ṣe wáàsí fún yín ni a fi ń sàsọ́ọ́lẹ̀ fún a fi ń pè yín sákìyèsí tó lè fa kẹ́ ẹ rí ìbínú ọlọ́run ni kẹ́ ẹ lè jẹ́ ẹni tí ó ṣe làákàyè ọlọ́run jẹ́mi àti yóò ṣe làákàyè ọlọ́run bá wá ń tẹ̀síwájú wà látẹ́kọ̀rọ̀ bú mọ́lá lèyẹ tí mi ńlá bílẹ̀ tí ìyá ahsan ọlọ́run ni ara tí òfin mẹ́wàá yẹn kó sínú òun ni wípé dúkìá ọmọ òrukàn ẹ má débẹ̀ ẹ rárá ilá abilẹ̀ ti iya ahasan àfi tó bá jẹ́ lọ́nà tó dáa bí irú ọ̀nà wo ló dáa ẹjọ́ ká má dá prógámù sí méjì àwọn tá ẹ̀ṣẹ̀ ní torí tọlọ́hun ká má farabalẹ̀ torí tọlọ́hun ọ̀nà wo lárí gbajẹ́ dúkìá ọmọ òrukàn tí ò ní mú wàhálà dání ọmọ òrukàn wà ní kọ́stọ́dì mi bàbá wọn fi oko sílẹ̀ èmi ni mò ń bá wọn mójútó màá gbalágbà ṣe tí ó san màá lọ sanwó màá lọ supervise oko ṣé wọ́n san dáadáa ṣé wọ́n kórè rẹ̀ dáadáa sẹ́wọ̀n pẹ̀lú nǹkan yẹn tí n bá gbà sí contract màá lówó tí màá máa gbà lórí ẹ̀ á wà value wàhálà tí mò ń ṣe lórí property wọn yẹn ntọ́ bá jọ mọ́wó tó yẹ kí n gbà mo lè yọnu dúkìá wọn ìwé sára á ẹ̀gbọ́n mi yé bàbá wọn ní mọ́tò twenty ilé mi náà páàkì ẹ̀ sí ṣé tí mò ń sọ yẹn èmi ni mo bá wọn gba drivers èmi náà san deliver fún mo bá wọn kó sákàǹtì kálẹ̀ nìkan bá ra mọ́tò twenty tó kó fún yàn <clears throat> téèyàn bá mójútó kí ló tó sálárì téèyàn lè gbà lóṣù one hundred thousand ní ìmọ̀ yọ́ wọn lóṣooṣù sẹ́yìn pé mo bá wọn fi yòókù sínú àkáǹtì wọn níjọ́ wọn bá dàgbà tí wọ́n bá ti á bàlágà kò sí ń tọ́ka mi mọ́ pé ẹ̀yìn tó máa bá yín mójútó torí one hundred thousand mọ̀ rí lórí ẹ̀ ń kùn kò sí tọ́kàn ìmọ̀ ìjẹ́ ẹ̀mọ́ mi ṣe o ó stop lára ọmọ gbogbo dúkìá máa ṣe kíni o máa kó fún wọn àtàyẹ múlọ́gọ̀ àṣùdà tí èrè pọ́nmọ òrukàn bá làgà ọgbọ́n ṣùgbọ́n àwọn tó bá jẹ́ bílẹ̀ tí ahsan lọ́nà tó dáa tí n bá jẹ nínú dúkìá ọmọ òrukàn mi ò lẹ́sẹ̀ níwájú jẹmọ́ òye ní ìsìn sẹ́ẹ̀rí ń sọ tọ́ ọmọ ń táwọn ẹ̀gbọ́n dádì rẹ àbúrò dádì rẹ tán fojú rẹ rí ọ wà appreciate ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọmọ òrukàn lónìí wọ́n di taos wọ́n di tors látara páwọn tó yẹ ká mójútó wọn wọn ṣe kí ni wọn mójútó wọn bàbá mi kú nígbà tó kú ó fowó lẹ̀ ó fi lélẹ̀ ó filẹ̀ lẹ̀ ṣùgbọ́n àwọn fámìlì náà ṣe kí ni o wọ́n gbẹ́sẹ̀ ni àwọn wá ń fi dúkìá onídúkìá tọ́jú ọmọ tiwọn ọ̀wá púpọ̀ mọ́ tí wọ́n náà ṣe ní láàrí bí ṣùgbọ́n tá a bá bọ́mọ̀ olùkàn tá à ń tọ́jú rẹ̀ á gbàládá lọ́dọ̀ ọlọ́ nínú hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn tí ń tọ́jú ọmọ òrukàn níbòmíì ó ní anna waka lìyàtí mìkà àtẹ́ ka ha jànà èmi àtẹni tí ń mójú tọ́mọ òrukàn bí ìka méjì láàṣẹ súnmọ́ra wá náà àlìjánà àṣẹ nínú tá a fi lè gba sàdíkẹ́ẹ̀tì ní ká máa tọ́jú àwọn tá a ní àwọn ọmọ òrukàn ṣùgbọ́n lónìí sáwọn èèyàn mójú tọ́mọ òrukàn yìí ẹ̀kọ́ nìyẹn jẹ́ fèmí náà àwa náà ní ìsìn téèyàn náà bá bímọ tó fọmọ rẹ̀ lẹ̀ sì báwọn kan ní òmòjútó tí wọn náà bá wá rí àwọn kan tí wọ́n kú tó jẹ́ pé wọ́n lọ jẹ́ gbọ̀n àbí wọ́n lọ jẹ́ abẹnuganu fámìlì tó jẹ́ pé kọ́sítọ́dì rẹ̀ ni properties àwọn bàbá àwọn ọmọ yẹn wà ẹ jẹ́ ká mójútó ìyẹn jẹ́lẹ̀ kẹfà ọlọ́run ní wa àwọn fúlkáìlà wálmì zana bil kristi ṣé ẹ rí tó bá débi measurement òṣùwọ̀n yálà àwọn òṣùwọ̀n tá a máa ń wọ̀n pẹ̀lú àwọn nǹkan bóyá bí káfíwé bí à ń fi kóńgò wọn bí rice à ń fi ìgò wọn bí òróró epo pupa àbáwọn measurement oní scale bíi pé agbé sórí ráyè agbé sórí scale ọmọ 25 kg ọmọ 10.5 kg ni wọ́n fi sanwó fún ọ èyí tó rí ọ jẹ́ ń bẹ̀ ọlọ́run ní ẹ máa pé dáadáa pẹ̀lú déédéé sí láàrin tá a dé yìí arabi àti ní pọ́blẹ́mù nàìjíríà múlùkọ́ẹ̀dì láwà yìí gbági ló ń tò sí múlùkọ́ẹ̀dì bẹ́ẹ̀ ni àìbẹ́ ẹ̀kọ́ tó bá ti kó bí lọ́ra sọ ń gbági lọ́ra sọ ọ̀pá mẹ́wàá mẹ́sàn lọ́ọ̀bà mẹ́gbọ́ bá délé àfi tó bá jásí wọ́n o ìwọ náà rí àbó rí wọ́n ti lu ọmọ gùn wọ́n wà ní pé àwọn wà wọn rú ẹ̀ sọ̀rọ̀ pé ọ̀pá kan mẹ́wàá náà lọ́jọ́ pa mélòó sọ́dọ̀ fẹ́ mú lọ síbi ẹlẹ́ẹ̀kejì báyìí wọ́n ti yọwọ́ wọ́n ti dédé díẹ̀ kù káni wọ́n bá two inches kù two inches times ten kí ló jẹ́ yẹn twenty inches náà ti dín a aṣọ rẹ̀ ìwọ́n à ó pé wọ́n àyẹ̀ yìí náà wọ́n gan ló tó mú nǹkan rẹ̀ dání wọ́n ti gùn wọ́n lò di mélòó méjì ó lọ ìwọ́n náà tó lọ ó di mẹ́rin òun tó padà ó di márùn ó di mẹ́fà ó di méje mẹ́jọ mẹ́sàn-án

báwọn èèyàn wá ṣe ń ṣe lọ ra òróró àdépo pupa wọ́n ti yọ àbẹ́là sínú ọ̀gbọ̀n ìwú òsì ní erí tó dé pọ́npá òróró ti ṣe kéré o ó ti sọ́ di kọ́lọ́ọ̀gò ṣe tí mọ̀ sọ́yé kóńgò wọn a máa fomi gbóná gbáǹdì gbogbo orú àwọn rádaràdà yìí wọlé ìjẹ ọ̀sẹ̀ day time travel tí driver kan ra petrol inú rẹ̀ ti dùn kóhun ti fúlù dáńgì epo bẹ́ẹ̀ tán lójú ọ̀nà ní kíní ti ń fún ní signal kí ló dé epo 50 litres atẹ́gùn wọn fẹ́ bẹ̀ fún kó o kó o bá dẹ̀kọ́ ọmọ lọ kánò Ìbàdàn sí kánò is around twelve hours journey kó o jẹ́ àrò pé petrol fifty litres lẹ́nìdì kọ́ wá dọ́nà mọ́ kú àbọ̀ náà kí ló pẹ̀ képo wọn fẹ́ tán wàhálà dé àbí òde ọwà torí ọ padà kú láti mọ́ kọ́ padà wà bàdàn petrol dẹ̀ là fún mi pé fifty litres ó lè dijọ́ mi ò kọ́ wáyà bẹ́ẹ̀ pé ẹ̀yin olóẹ́sọ̀rí búdà lónìí o níjọ́ tí mo rí pọ́ lọ́dọ̀ yìí wọ́n sọ ní bí wọ́n sórí wọ́n ti gbọ́ àbí wọ́n gbọ́ wọ́n ti tọ́lọ̀ wọn bàbá mú ọ kọjá pé gbogbo owó tó ọgbà lọ́wọ́ èrò ó ti dìlé fàfà àwọn onímọ́tò lẹ́yìn owó tó èjẹun bọ́ tó èjẹun bọ̀ epo bá tán mọ́tò lẹ́nu a mọ̀ sí àṣefáfà o ọlọ́ni a máa pààyàn sẹ́ẹ̀ lè pọ́ lọ́ni ẹ lè pa ẹ lè lọ́dọ̀ ọlọ́ọ̀nà ṣẹ̀bára ọlọ́ni ẹ má pé mọ ọmọ tọ́jẹ́ kọ́lọ̀ sọ bẹ́ẹ̀ torí ọlọ́run òbí ma lámúyẹ̀ lílu àlámúyọ́lá ọlọ́run lọ́mọ omi kọ̀lọ́ pọ́ìn ẹ ẹ lérí má lè kàbá ṣe sì náà àwọn ìjọ lúùtù wọn tó bẹ́ẹ̀ wọ́n parẹ́ ni gbogbo òfin tọ́lọ́wọ́ bá ń sọ yìí ẹsẹ̀ dáadáa sóbi yìí sọ́lọ́wọ́ ní bàbá àbò ní ìyá ni ìtọ́kan ọlọ́run lẹ́sọ pé ìtọ́ burú jù lẹ́bọ ọlọ́run léyìn ọ̀kan èmi mọ dá yín ẹ má sìn kan mí lẹ́yìn mi eyín ọ̀sẹ̀ lọ́ọ̀dà rẹ̀ ọlọ́run bínú sí ẹ ń bẹ́ẹ̀ lẹ́sẹ̀ bọ́kú ọlọ́run ò ní forí dẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ yòókù ọ̀sẹ̀ yá rẹ ọlọ́run lè forí jìn tó bá wọ ọlọ́run ó ṣe sìnà tó bá wọ ọlọ́run ṣùgbọ́n ẹbọ ọlọ́run torí pé ẹbọ nìkan ọlọ́run dàrẹ́ẹ̀tì ló ṣe sí òun lọ́dọ̀ ọwá lọ sí nǹkan mi ọ̀n lọ bọ ògùn ọ̀n lọ sódò méjì ọ̀n lọ sí òkè ìbàdàn ọlọ́run bínú parí sí ìyàn ní kọ́lọ̀ mọ́ bínú sí mi àti yín gbogbo òfin yòókù lẹ́yìn ẹbọ àwọn aláwàfàní ara wa nìna ẹ̀sìn dáadáa sóbì yín sọ́lọ́ lóbì ṣèbóbì rẹ tó bí ọ náà ni ẹ má ṣe sìnà sí ọlọ́run lọ́mọ obìnrin àbò ní kíníkẹ́ ìmọ̀ torí girlfriend ọlọ́run ní girlfriend ṣe bí torí orí ibú ni sínú tí ẹnu òdùn ọmọ rẹ obìnrin kan máa bá ṣe sìnà àǹtí rẹ sínú rẹ ó dùn sísítà rẹ sínú rẹ ó dùn ìyàwó rẹ sínú rẹ ó dùn kan máa bá ṣe sìnà gbogbo òfin tọ́lọ́wọ́ bá ń ṣe ìfáǹfààní ara wa nífa ọlọ́run ní ẹgbẹ́ òṣùwọ̀n ẹ má ṣe jàǹbá o torí pé lánúkà lífù nafsan illa wùsàá ọlọ́run lòun ọ̀la nǹkan kan bọ̀yìn lọ́rùn àfitẹ́ lágbára gbogbo òfin tá à ń sọ ẹ lágbára rẹ̀ ṣé ẹ wá rí láàrin yìí náà ìwọ tó jẹ́ ṣúdẹ́ǹtì ìwọ náà lè ṣe jàǹbá bí òsùn wọn sọ̀rọ̀ kó lè ṣe jàǹbá ẹ̀ dámi lóhùn ara ẹ̀ ní kíwọ náà jíwèé wò ó ṣe jàǹbá ìtọ́yẹ kọ́ ọ̀wọ̀ ọ̀kùn ìwé tọ́yẹ kọ́ ọ̀kà kọ́ ọmọ ọwá ń jíwèé wò cheating jàǹbá ló ṣe ọfẹ́ gba dìgírí ọfẹ́ gba ẹ̀sìn ọwá ní kọ̀ọ̀kan project ọwá làwọn project kan ní kíni o college kan lábẹ́kúta from a to z o sì dákọ́ o ti ẹ̀ ní input kankan rẹ̀ no research word for word jàǹbá ni wọ́n náà ṣe náà jàǹbá ń tẹ́ ọpọlọ ẹnìkan tó ọba síbẹ̀ láwọn ìlú kan lágbàáyé sincerely certificate rẹ̀ wọ́n wọ́n ìfòdẹ̀ tó fi lọ padà ṣe kí ni tó padà lọ kọ original you must be original in your research gbogbo àwọn nǹkan ìká máa ní òṣùwọ̀n agbọ́dọ̀ ṣọ́ra agbọ́dọ̀ ṣe kí ni o ṣùgbẹ́ ìtọ́lọ̀ ń sọ gan làwọn òṣùwọ̀n direct adẹ̀ ti sọ àwọn ibi tó pín sí ká sọ́ra ó di mélòó báwọn wá ìdá kólítón fàádìlù wá ìdá kólítón fàádìlù ọlọ́run ní tẹ́ ẹ bá tó wá ń sọ̀rọ̀ abẹ́ ń hùwà ẹ máa ṣe déédéé ń bẹ̀ nítọ́lọ́wọ́n bá ń sọ ń ní àlàádìlù ìkọ́ ọmọ́tú sẹ́ẹ̀rí bí tá a dé yìí jẹ́mọ́ déédéé ọ̀dọ̀wé mi àti yẹn déédéé póríṣiríṣi déédéé ń bẹ látọ̀dọ̀ àwọn adarí sí àwa tí wọ́n ń darí gbogbo àwọn olori nàìjíríà tí wọ́n búra fún lánàá sẹ́ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ ìmí ìgbà sàtífíkẹ́ẹ̀tì jáàna mà lánàá wà láì mo fọlọ́ sẹ́lẹ̀ ìmí ìnú àwọn tí wọ́n búra fún lánàá gba sàtífíkẹ́ẹ̀tì kí mo gbé jáàna mà látànà tí ò sì ní change sàtífíkẹ́ẹ̀tì àlejò náà tí èkú. I'm telling you káàdùn ìwọ tó o bá jẹ gọ́fúnà stéètì ìyá tí ń bẹ lákàrán tẹ́bi ń pa ọ̀rọ̀ rẹ lọ́wọ́ àkóròdọ́ rẹ wájú ọlọ́run ìwọ tó o jẹ gọ́fúnà stéètì bàbá tí ń bẹ nísẹ̀yìn tọ́lárọ̀ ọ̀yọ́ stéètì ní tọ́já sí wípé àkàdó ti hàn léèmọ̀ blood pressure ní ìdàláàmú olùjọ rẹ̀ wájú ọlọ́run ọmọ eléyìí tó wà ní kíni nípò ọ̀rà tọ́já sí wípé àìsàn anú kan ní ìdàláàmú tí ò sí solution sí èyí òròjọ rẹ̀ tó rárá àwọn tá à ń darí ni ìwọ tó jẹ́ pírẹsidẹ́ǹtì nàìjíríà táwọn èèyàn bá ń kú mẹ́ẹ̀dúgùrì ọ̀daràn wájú ọlọ́ táwọn èèyàn bá ń kú ní niger delta ológo tó pc bá pààyàn bàdàn ọ̀rẹ́ wọn why tó produce security tó provide security tí wọn ò fi ní máa pa àwọn tó ń darí rẹ̀ òròjọ rẹ̀ wájú ọlọ́ ẹ̀rọ certificate jáàná mọ́ ni àwọn ni wọ́n wà ní pé tó sàtífíkẹ́ẹ̀tì jáànàmọ́ yìí o mo fẹ́ sọ di kí ni o sàtífíkẹ́ẹ̀tì àlìjánà ìlọ́fà tó jẹ́ kí gbogbo àwọn tó darí lọ lánàá àwọn èèwọ̀ ìbéèrè fò lórí wọ́n máa ń fún wa ní tán bá fún wọn wà máa sọkún wọ́n wà lẹ́yìn aráàlú ẹ̀ka àwọn lọ́wọ́ wọn wà ní sùn ẹ ti gbàgbé Umaru náà kàtọ́ ṣe ẹrú Umaru máa sùn wọ́n èé sùn Umaru ní pé tí ewúrẹ́ kan lásán bá sọ ọ̀nà ọlọ́run bí òun jọ gbé ìdàrúkẹ́ àmọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ àwọn máa sọkún ni pé tàwọn ta ọlọ́run bí àwọn tó náà bẹ̀rù ọlọ́run wọn ò sì ní kówó òlù jẹ àwọn ti inú wọn ń dùn ìmí ti kówó òlù jẹ fọ́dún mẹ́rin wọ́n tún ní kówó òlù jẹ fọ́dún mẹ́rin inú rẹ̀ tó ń lò pé ah já ànàmọ́ mi ọ̀nà eighty percent ní wọ́n tó máa sọ di ninety five báyìí ẹlòmí ọmọ tún wà rẹ̀ àfi tí wọn ọba kówó òlù jẹ gbogbo ẹ tó bá kówó òlù jẹ nu wọn yóò sọ yóò sọ ibu wájú ọlọ́run kìí ṣe pé yóò sọ kù torí pé téèyàn bá jẹ chairman local government ní ìsìn ká ní population àwa tá à ń bẹ local government bá jẹ one million gbogbo one million yẹn owó wa tó kó jẹ àgbàánu sẹ́rẹ̀ rẹ̀ jọ gbé jalè kìámà sọ wá ní sẹ́rẹ̀ kò ní sẹ́rẹ̀ wọ́n wà mú ẹsẹ̀ àwa one million wọ́n wà á dirò ẹsẹ̀ tiẹ̀ ó sorí ibú yusufu minal mufilisi yọọ bá dára àwọn tó ṣòfò ìwọ tí wọn náà jẹ́ sg president ní school wọ́n wà bẹ̀rẹ̀ pé student mélòó ló wà ní mólúkọ́ ẹ̀dì yìí bóyá one thousand five ni wọ́n ẹ kọ lẹ́tà olówó kan fún yín lówó ẹlẹ́fẹ́ ṣe pírójẹ́ẹ̀tì kan ìwà àtàwọn ẹ̀sùn rẹ̀ pẹ̀ wà láyé ẹ̀sùn nínú rẹ̀ wájú ọlá tọ́lọ́ bá fún yín. ẹni mọ́tò àwọn kan gbé mọ́tò fún yín ìwọ wá mú mọ́tò òun lò fún kéde o personal benefit. àwọn ọjà mi wọ nss sọ́dọ̀ mi yé nìsín àwọn kankan wá ń wọlé àbọ̀jọ secretary àbọ̀jọ finsẹ̀ àbọ̀jọ mìíràn ìtọ́ yẹ kọ́ jáǹfà ní gbogbo mùsùlùmí sùkú ọwọ́ àlùfáàfà náà ó lójó rẹ̀ wájú ọlọ́ déédéé ọ ń bẹ lọ́dọ̀ àwọn olórí síta ni o àwọn tá à ń darí bákan náà bàbá déédéé ń bẹ lọ́dọ̀ rẹ̀ sí àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ tọ́ ọ bá ti lé ní kọjá ìyàwó kan o gbọ́dọ̀ ṣe déédéé ṣùgbọ́n déédéé tá à ń sọ òun ni aláàdúlù lìmọ́tọ̀ déédéé tó yẹ pé èèyàn lágbára rẹ̀ déédéé anífẹ̀ẹ́ obìnrin èèyàn lágbára rẹ̀ téèyàn bá ti ní kọjá ìyàwó kan ò ní lọ́ọ̀fù wọn bákan náà èyí ọlọ́run ní fìyà jẹ lórí ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ sọdún iléyá tọ́ ọ bá ra àǹkárá fẹ́lẹ̀ àǹkárá lọ́ra fọ́kejì tọ́ ọ bá ra léèsì fẹ́lẹ̀ léèsì lọ́ra fẹ́lẹ̀ tọ́ ọ bá ra bàtà kọfàṣù lọ́ra fẹ́lẹ̀ kìí ṣe irú táàfà kan tí kéwò òye dáadáa tí máa ń ṣe kinní lórí rédíò náà rẹ̀ àti tẹ́lẹ̀ tó ṣe késẹ́ẹ̀tì tí wọ́n ti ń sọ̀sọ̀kúsọ lẹ́nu tàkálù pé tọ́ ọ bá wá ra ọsàn ọ̀rá níyàwó méjì

eléyìí omi òdùn tọ́lọ ní ọgbà ó ti ṣe déédéé ṣe pé ní tààfà yẹn ń sọ nu o ọwọ́ ààrẹ ọ̀sán méjì kankan ni pé ọ̀sán lélẹ̀ ọ̀sán lélẹ̀ ó fún wọn kọ̀ọ̀kan déédéé nìyẹn kìí ṣe pọ́ọ̀tù wọn máa rẹ ókè tó o bá máa wò mí o tó o bá rà nkàrà náà ní ìṣọ̀pá márùn ọ̀bà rẹ ilé ọ̀pá méjì àbọ̀ tòró mi dùn ó tàn ẹtún wọlé ilé o níbi tí lè tún dé o ìyàwó eléyìí ọmọ oko ni ibi o ti lọ fẹ́ oko ni sísítà yìí tiẹ̀ oko ló ti wá àmàlà aláfúnni máa jẹ kèé jẹ gidi mo mẹ́nìkan tí èjà àmàlà gidi mo sì mẹ́nìkan tí èjà àmàlà aláfún ọwọ́ afẹ́rù ìyàwó méjì bẹ́ẹ̀ déédéé ni pèsè pé èlùbọ́ aláfún wọn ju kíni lọ èlùbọ́ gidi wọn ju láfún lọ déédéé ni pé léyìí àmàlà aláfún ni kó o fún jẹ kọ́ ọ máa fẹ́ o gidi jẹ kèé sọ̀rọ̀ quantity là ń sọ àbí quality ọ̀rọ̀ kí o bí nǹkan yẹn gan ṣe rí eléyìí nìsín ṣàǹfẹ́ tó bá ro àmàlà láfún inú rẹ̀ odò yóò wà láàgùn ọ̀rẹ́ wa ní tí máa jẹ lóko wọn nù láfún ni ọ̀rọ̀ àsìlé fún eléyìí tí èjẹ láfún mọ́ wàá ti láfún bọ̀ ń kùn tó bá ti á jẹ láfún ní ọ̀rọ̀ àmọ́ ìyàgbẹ́ òṣèlé dé báwọn eléyìí ń tiẹ̀ ó lè jẹ ráìsì lẹ́ẹ̀mẹjọ lọ́sẹ̀ tó bá jẹ ráìsì láàárọ̀ yìí yóò jẹ ráìsì lọ́la yóò jẹ ráìsì lọ́tọ̀la ráìsì náà ni ọmọ rà lé fún eléyìí ń ó lè jẹ wa kú ẹ̀wà ni yóò wá fi gààrí sí tí ọ̀wọ́ gààrí sí sọkúdálẹ́ ẹ̀wà náà lọ́ọ́ máa rà fún déédéé nìyẹn ṣé tí wọ́n sọ yàrá òye kí wọ́n sọ wípé ọ̀wọ́ àmọ́ ṣàbòsí láàrin wọn tó bá di pé o tún níyàwó ọjọ́ ẹyọ kan náà jọ́ méjì ló fi ń sun ọ̀dọ̀ eléyìí jọ́ méjì ló fi máa sun ọ̀dọ̀ eléyìí náà kì ṣe pọ́wọ́ àlùjọ́ mẹ́ta ń bì kan jọ́ kan bì kan déédéé tọ́lọ́ ń sọ nìyẹn ọkọ síyàwó déédéé bẹ́ẹ̀ bàbá sọ́mọ ọmọ eléyìí ọ̀ràn nǹkan fún ọmọ eléyìí ọ̀ràn nǹkan fún òṣèré déédéé gbogbo ọ̀nà tí déédéé tó pín sí ọlọ́run la gbọ́dọ̀ máa ṣe déédéé wà láwùká náà dáa kúrúra kódà kọjá páwọn tó súnmọ́ yín ni ẹ gbọ́dọ̀ torí pé nìkan súnmọ́ yín ẹ wàá ṣe déédéé sí àwọn tó jìnà sí yín ẹ ní ṣe déédéé àbí torí pé nìkan súnmọ́ yín ẹ ní ṣe déédéé sí àwọn tó jìnà lẹ́ẹ̀mọ́ ṣe déédéé rárá o ẹ mọ̀ rí pé ń ṣe déédéé sí gbogbo àwọn tí wọ́n bá ń wà ní ni yín ni o wàbí áádì láì àwòfù wàbí áádì láì àwòfù ọlọ́run wá ní ẹlẹ́kẹsàn níbẹ̀ nínú àwọn òfin mẹ́wàá ẹlẹ́kọ́ tó níbẹ̀rẹ̀ yìí tẹ́ bá wa bẹ̀rẹ̀ pé mẹ́sàn gan làwọn òfin wọn àwa kó wọn sínú kíni o àpò làfi aṣọ di mẹ́wàá àṣẹ àdéhùn tẹ́ ẹ bá bọ́ lọ́hùn ṣe ẹ máa pé ẹ gbọ́ ní dáadáa àdéhùn ti ń bẹ láàrin ẹ̀yìn àtọ́lọ́hùn alákọ̀ọ́kọ́ nínú àdéhùn tí ń bẹ láàrin èmi àtọ́lọ́ ni pé iyyaka na'budu wa iyyaka nasta'in àdéhùn ìjọ ojúmọ́ wọ́n láwọn jọ́sìn fún ọ̀dẹ́ láti máa wá ìrànlọ́wọ́ wá ṣé bẹ́ẹ̀ là ń ṣe sáà jọ́sìn ìfọ́lọ̀ sọ́dọ̀ ọlọ́run là ń ṣe kí ni o là ń wá ìrànlọ́wọ́ lọ kémi àti yín ṣe kí ni o ká bi ara wa ṣe tí mò ń sọ yà bí kálukú kábíra wà pé ṣé mò ń ṣe dáadáa ṣé ẹ rí lábala tá a tó dé yìí náà ara àdéhùn tí ń bẹ láàrin èmi àtọlọ́hun àti wa àtọlọ́hun a ti ṣàdéhùn fọlọ́njọ́ òní pé a ní í sin nǹkan míì lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tí bá tún wá ń lọ sin nǹkan míì àbọ̀ ń lọ àwọn ẹgbẹ́ ayé nítorí àǹfààní irọ́ tó lè rí ń bẹ̀ ó ń tọ̀ ń òpè àdé ọlọ́run zalikum wasakum bihi la'allakum tadhakkarun ọlọ́run ní gbogbo ń tà ń sọ yìí o a fi ń sọ àsọọ́lẹ̀ fún yín wàsíyà nìyẹn A ń sọ a fi ń pa láṣẹ ni kẹ́ ẹ lè jẹ́ tí ó máa ọlọ́run ọba àdékè ọlá ní ìparí ọlọ́run ní wa ti hadha gbogbo àwọn òfin tí mo ti ń kà látẹ̀ẹ̀kan yìí ojú ọ̀nà ọlọ́run fàtàbíhùhù ẹ̀yà ṣe kí ni ẹ tẹ̀lé àṣé òfin kẹwàá gan ni pé ẹ tẹ̀lé tọlọ́hun kí ló fi kẹwàá ẹ tẹ̀lé ìlànà ọlọ́run ìtọ́lọ́hun bá ní ẹ ṣe tọ́lá ní kéèyàn tẹ̀lé tọlọ́hun kò méjì tá sọ nípìnlẹ̀ alimamorat walimanihiyat ntọ́lọ́hun bá ní ká ṣe ká ṣe ntọ́ bá ní ká jìnà sí ká jìnà sí wàlá tàbí ọ̀rọ̀ ṣubúlà ọlọ́run ní ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà tó pín yẹlẹyẹlẹ fàtàfárọ́kọ̀ bí kún ánsẹ̀ léèrè kọ́ mọ̀ bá mú yín kú òlójú ọ̀nà ọlọ́run àlàyé tó pọ̀ láàrin yẹn náà torí wípé láàrin ti adé yìí rìwáyà ń bẹ tó já sí wípé àfọ́ àwọn Abdullah ọmọ Mas'ud radiyallahu ta'ala anhu ó ní khatta Rasulullahi sallallahu alaihi wasallam khatta هذا سبيل الله lọ́ọ̀yì mustaqima عن يمينه وشماله ni قال wá sí ليس من yí fún عليه شيطان yí sóbò láìsàmí ní àsẹ̀bí ìlú ńlá àlẹ́ ìṣẹ̀tọ́ ń yẹ́dẹ́rú ilé ká ní pé tọ́jọ́ pé bọ́ọ̀dù wà bí ni àbí sọ́kì ìbá dúró rẹ̀ fún yín ṣùgbọ́n àlàyé rẹ̀ Ibn Mas'ud ó ní bàbá sallallahu alaihi wasallam nígbà tó sàlàyé ayà ìfáwọn ọlọ́run ní ojú ọ̀nà mi ẹyọ kan tó dúró tán òun náà lójú ọ̀nà Islam fàtàlẹ́rù ojú ọ̀nà ni ẹ tẹ̀lé ó ní sẹ́wá rí ojú ọ̀nà yẹn tó ṣírẹ́tì báyìí ojú ọ̀nà tẹ́ bá ti ń tọ̀ lọ tẹ́ ń tọ̀ lọ ibi tó ń dì sí inú àlìjáná ni jẹ́mọ́ ìbọn lọ́yẹ̀ dì sí inú àlìjáná ẹ wá máa wo sẹ́wọ̀n fẹ́ ṣírẹ́tì láì lé ìsìláàmù ni ẹ wọ́n tó ṣírẹ́tì ẹ wá wo lọ́ọ̀tún rẹ̀ báyìí àwọn ojú ọ̀nà tẹ́ bá ti wá ń lọ ẹnìkan ọ̀gbà ẹ̀kọ́ àfa yàbí ìnà yàbí ẹlòmí ìbẹ̀ tó máa wo ẹlòmí ọ̀yà ojú ọ̀nà tọ́lọ́mbà tó láàánú ẹ̀ yóò rí bí àwàlẹ́ orí ikú lójú ọ̀nà ilé ìwé yóò bá tó padà sí kéde o ojú ọ̀nà ẹyọ kan tó straight o yóò tó lè lọ síwájú ṣé adékèyàn tó rìn jẹ́jẹ́ wàhálà ni o èyí ó ṣe tọ́lọ́ ojú ti sá látọ̀ àbẹ́bí kọ̀ wá sójú ọ̀nà kan tó yà lọ́tún lọ́sì àti pẹ́lẹ́pẹ́ sọ pé òsì àríwá pé ojú àníwọ́ tọkàntọkà tó bá kú ẹ̀rọ náà bá jọ ìwọ̀n tó bá bá wọn lọ tó bá jẹ́ ojú ọ̀nà wọn lọ ń tọ̀ lọ ọ̀n tójú ọ̀nà tó ti tẹ̀lé ojú ọ̀nà ìlọ kata ló ṣírètì ni ojú ọ̀nà ilé ìtọ́ bá ti yà bẹ́ẹ̀ ọba ń tọ̀ lọ sórí tọ́lọ̀ bá tọ́ọ̀bẹ́ ilé padà sójú ọ̀nà ìlọ kan tó ṣírètì tó jẹ́ ojú ọ̀nà ilé àwọn ti gbọ́ ọmú o ti ń tẹ̀lé wọn lọ ibi tọ́ ẹ̀dì síbáyì já àná lọ́wọ́ sọ àgbẹ̀dọ́ ọ̀nà ya kó o ti dé ndị o nítorí ọba kú ló dé DNA tó kú sórí kíni o ojú ọ̀nà yẹn ibi o ti lọ pé èmi kọ́ ọwọ́ na sọ ọba ọba ọba ya lọ bá tẹ̀ lójú ọ̀nà ó sì tọ́ lẹ́nu ẹ̀ǹdì ibẹ̀ ló kú sí jáàmù náà mẹ́nu èṣù káwọn. ṣùgbọ́n lọ́sí àwọn ọ̀rẹ́ pé èmi kọ́ tó dojú ọ̀nà lọ ó nígbà ọba kú sójú ọ̀nà Islam sẹ́yìn àti ilé ìsìn àkàmọ̀ bẹ̀ ọ̀rọ̀ ìjà kú sínú Islam sẹ́yìn àbátí àyèsó líle níjọ́ tá a bá kú sórí Islam àwọn tó ti kú àwọn mùsùlùmí ọlọ́wọ́ fọ̀ọ́ fẹ́ wọn ó dé nàìjíríà òjò bẹ́ẹ̀ Islam job now má wọrí kọ̀ọ̀kẹ́ máa ṣe ṣe lásán ni so boyfriend méjì mẹ́ta náà ni tó ti yé tó bá ti wọnú àgbáyé èsì náà lọ o ti kó lè gbọ́ ọ̀nà kò straight ní àwọn àpò ọ̀ lọ́nà wá wà complex bẹ́ẹ̀ lọ́nà máa ń èèyàn sí ọ̀nà máa wọ́n sí tó yá kó ní òde máa kóra ni ah, ah. so òde máa kọ́ tó lè náà o mo ah, ògùn náà fi sẹ́yìn ni so o máa bá lórí condom ni òun náà tó ti ní department tọ́lọ́ ọdẹ ní bẹ́ẹ̀ bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹ lọ sáà ń tọ̀ ọba àbọ̀kú jáde náà lè lọ ẹni rẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ máa fẹ́ lú ẹ̀ wà lẹ́yìn ló lè ṣùkúrè ọba tó padà sí straight line o tó ń tọ̀ ọ́ o tí ì sórí lọ́wọ́ ilé ọ̀tọ̀ pàdé rẹ̀ pé ọ̀ọ̀ lóòótọ́ ló ti bọ́ mi sí náà ojú ọ̀nà ká mọ̀ ló fídíò olúkú lórí ìyàlẹ́ lórí ẹ̀rọ ìlú òṣogbo ló fi yọ ló fi ó tún wọnú àgbáyé lẹ́yìn tọ́lọ̀ ọ̀dà sáàánú rẹ̀ tẹ́ fẹ́rẹ̀ wá tẹ̀ fún lẹ́yìn lórí ilé ọ̀tọ̀ pé ọ̀gbẹ́ aṣọ olóyìn kẹwàá tí o ti yé a máa ń protect ara wa wọn gbọ́dọ̀ fi àjọ ẹnìkan bá fi àjọ tọ́ ọ bá rà wọ́n ti bẹ̀rẹ̀ dáhùn náà tọ́lọ́ bá tún ní ìfẹ́ ó padà bọ́ ọ̀nà gidi ó tó lọ ó ti sọ̀rọ̀ yọlọ́ tó lọ́ọ̀ fún ìkùsọ́ ní Islam. ilé oúnjẹ pé ọ̀rẹ́ sọ orílẹ̀ ẹgbẹ́ ayé ni àwọn obìnrin nìkan lọ́wọ́ à àbí àwọn ọkùnrin náà bá wá ṣe àwọn bàbá akẹ́lẹ́ ní nǹkan I'm telling you gbogbo àwọn ojú ọ̀nà ẹyọkẹ́ iná sì lọ́nà àwọn ojú ọ̀nà wa pẹ̀ka àwọn ojú ọ̀nà wa pẹ̀ka nínú ẹ̀ làwọn ojú ọ̀nà bídíà àwọn àdádálẹ̀ tí ò sí náà sílá àwọn bí ẹni ó ti wá pọ̀ jùlẹ̀ Yorùbá wa yìí àwọn tó já sí pé wòye kírun ń bẹ àmútẹ́yìn wòye kírun ìfẹ́ máa dákọ wọn ni àwọn kan bẹ lẹ́kọ̀ọ́ nù wọn wọ́n sì máa ṣe láàyìlá ìlàlá láàyìlá wọ́n lè ṣe 70 million lójúmọ́ àwọn mílẹ̀ máa kírun ṣùgbọ́n àwọn òfin gbọ́lára pàtàkì tó bá ráyè kírun tó bá ráyè àwọn Islam àgùn bẹ tí wọ́n tó present wọn pé Islam lè tó bá yẹ Christian á ṣe hallelu wọ́n ní pé tuma kan náà ni ó tó pé Allah akbar ó tó ní pé yẹ ẹ̀pà àwọn yẹn ó tó mọ́tì ó ilé ah, ìmọ̀ tọrọ ọmọ èyí ò tiẹ̀ mọ́ wà ládàáni tọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́rà sáàrin tiwọn náà jáàmù náà lọ́wọ́ bá tó fẹ́ lọ ó tó padà sí kéde o straight line ṣé ẹni straight line yìí òun ni Islamu original téèyàn bẹ́ẹ̀ lé kú òun bẹ́ẹ̀ tọ́ bá kú síbi tọ́yà sí kò ní rálùjẹ náà wọ̀ ó tó máa ṣe lọ ìmí ó tó pé ọ̀gbẹ́ sórí tiwa kò lé ṣé á ni obe obe tí ó mọ̀ menstruation tó lásìkò tí ò níran òun ni ó wà dúró lórí àwọn kan ìní ó lè dùn àlìjẹ náà i'm telling you àwọn dèdèrè kó tó máa tẹ̀lé ṣé á irú ẹ̀kan bẹ lọ́nà tòsí nǹkan bẹ̀ wọn àwọn ọkùnrin tó ní wọn ti kú náà tó wá ń tẹ̀lé ṣé òun ni ó mọ̀ sọ̀sẹ̀ ní ayé wọn fún wọn tó bá tó yà bẹ́ẹ̀ náà ó tó kórìí ibú àwọn kan tún wọn lọ pé àtọ́rí ah, o níbi kan àwọn kírun ọlọ́wọ́ tó bá wọn kàn ní àwọn takébìlé bẹ́ẹ̀ challenge Rashidi akébìlé ó tún ti change formula ní ìsìn máìlò àdéwò náà ń lò ní ìsìn àwọn ìlànà èṣù yẹn pọ̀ báwọn tí wọ́n máa gbókọ̀ síláàmù ojú ṣùgbọ́n tó wà lábẹ́ rẹ̀ èṣù ni ṣàìtọ́nú lànàbí àsálà ń pè èṣù yẹn mọ̀ wá sọ fún ọpẹ́ sórí táwa ń ṣe ìlọ́dà bóò ló ń ṣe wá mọ̀ pé èṣù ni tí wọ́n ń ṣe yẹn tó bá ti ká láfa àlèkìtàbù wọ́n sọ̀nà ọ̀rọ̀ àrò pé sí kùránì wà nílé àbáde ilé yìí ṣe kùránì àwọn bátùmù kan bẹ́ẹ̀ náà ń sùfíyà bí àwọn jàfàríyà lápẹ̀rẹ̀ àtàwọn míì wọ́n láwọn àdánwò kan tó lágbára jẹ́ sọ fún ọ ní ìsìn àwọn kan bẹ́ẹ̀ nu wọn tó yẹ pé ọlọ́run ní sí mi mẹ́mbà àwọn láyé èmi tí mi lọ bọ́lọ́run mi ò kò ní sí ìwọ náà o tọ́ ọba ti fẹ́yàwó ní ẹ̀sìn máa olórí tí wọ́n lọ́mọkùnrin rẹ̀ ti burú ní ọlọ́mọdé orí tèmi ó burú láyé ọ̀fẹ́yàwó ní ọkọ̀ bọ́ orí ìyàwó rẹ̀ ìyàwó lọ́wọ́ lójọ́ mẹ́ta àbọ̀sẹ̀ kan lọ́dọ̀ sẹ́wù sẹ́wù ní ọkọ̀ òun láta náà torí òun ní ọ́fà lùbà kéré pé kò ṣe sì náà sẹ́wù ò ṣe sì náà tá ń lóòótọ́ ni ẹnìkan lóòótọ́ ni láàrín tá ń sọ bẹ́ẹ̀ bóyá tó ti rí irú kéèsì bẹ́ẹ̀ ni èmi ti rírú ẹ̀rí dáadáa ṣé tí wọ́n sọ yé ẹ̀yin náà ti rírú ẹ̀rí òkè sórí ẹni yẹn rèé tó bá ti wá fẹ́ yàwó ṣé òun sọ ṣé òun sọ sìnà kọ́ọ̀hún ah, ẹ̀dìgẹ́ẹ̀tì àlùbáríkà <laughs> àlùbáríkà èṣù sẹ́wùn ni ẹ wá wo sẹ́wùn sẹ́wùn ọmọ túmọ̀ rẹ̀ sórí wọn tó bá jásí pé yàwó tó ọ fẹ́ tọ́lọ́n bá ní ọ virgin máa gbọ́ mi o ti sórí ibú látara ṣé rẹ̀ yẹn òun ti sórí látara rẹ̀ oríire tó ẹ̀kọ́ òun náà tó padà sórí ibú káyìn tí ọba naturally obìnrin tó bá jẹ́ ní gidi irú èyí tí ìṣẹ́ ní gidi lọ wọn nínú tóbìnrin ò lè àwọn questions kan bẹ obìnrin ò lè gbàgbé tóbi bá gbàgbé ó pretend ni ara tóbìnrin ò lè gbàgbé láyé ni pé ta lẹni tó kọ́ di fìláwà rẹ ta lọkùnrin náà tọkọ jábàálé rẹ obìnrin ìgbàgbé yes or no ẹ̀yin obìnrin ẹ ò lè gbàgbé láyé àwọn tó bá ti má rìrì ẹni tí ọ̀rọ̀ ìbáṣe sì náà rí gan ó ti máa ń sàgbèsè sọ́hun pé ah wàhálà ìkíní kan ní ṣéun ni fákáyọ̀dé ni jọ̀ọ́nù ni magnẹ́tì ni kódà ń jọ náà lábẹ́ bíríìjì báyìí nínú yàrá kan báyìí nílé èkó ló ti ṣẹlẹ̀ obìnrin ìgbàgbé inú mọ̀tọ́ yẹ pé mọ́ọ̀sì obe àfẹ́ntọ́lọ́ bá padà sàánú ibù kí lè ọmọ padà lò já tó bá rí ọkùnrin yẹn tó jẹ́ pé lọ́kọ́ bá ṣe sì náà rí nẹ́tíwọ́ọ̀kì àtún máa fà mọ́ra wọn a máa jápọ̀ tó yẹ pé ó ti lọ́kọ mi o tó bá pàdé bóyá ní ìsìn irú ẹ̀sẹ̀ rẹ̀ tó pàdé lẹ́wọ̀n IC camp èyí ti má rí èyí náà ti má rí wọ́n pàdé ní camp ṣùgbọ́n àwọn akọ́jọ jẹ́ dòdò fẹ́ ara wọn rí wọ́n bá tó kọ̀ nẹ́ẹ̀tì camp wọ́n bá tó wúra wọn látàá lọ èṣù nìyẹn inú fi dáa pé kọ́ sọ́ra ìwọ́tọ́ ọjọ́ pin má fi ṣèṣìnà tẹ́ fẹ́ yàwó ìwọ́tọ́ ọjọ́ obe má ṣèṣìnà tẹ́ wọlé ọkọ èyí orí bẹ̀rẹ̀ fọkànbalẹ̀ wà fún kìí ṣe pọ́ọ̀tù wá wọlé ọkọ tó máa tún ṣèṣìnà wèrè kan torí pọ́ ráwọn tó ti ba kàrí I'm telling you sọ àfẹ́lẹ́sẹ̀ ìjọ mùrídìí ṣéwù yẹn náà ló tún níjọ́ tó bá tráfù àbí tí ò bá rí gbélẹ̀ kò fi rí ó ti ní nẹ́tíwọ́ọ̀kì lára ìyàwó rẹ̀ ó tó lè nà sí ìyàwó tó gbà torí òun lọ́kọ́ ṣe kí ni o ìlọ́kọjá nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ yóò ní àwọn èèyàn náà sì bẹ̀rẹ̀ àwọn lẹ́lẹ́sìn sẹ́sì islam ní àdéṣù arojú ọ̀nà bá ń sọ nìyẹn irú àwọn yẹn wà lọ́wọ́ gẹ́ ìrún ìṣe dandan láti ń ṣe àsìkiri tó ń ṣe àsàlájú tó ń ṣe gíní kan o lè máa ṣe sìná lọ kódà ìkan ti bá mi ní wọn dájọ fáwọn ọ̀rọ̀ kan ó ní nàmọ́lẹ̀ àmọ́lùbì ní yàt ní yàtù lè mọ́ mẹ́nà káyọ̀rọ̀ mẹ́nà ọba ọmọ kéwù ṣé bọ́n ṣe lo àdíìsì ṣé wọ́n mọ́ tó fà àdíìsì yẹn ó láníyàn mọ̀mí ní lóore jù sí ọ̀rẹ́ lọ́wọ́ iṣẹ́ ń bẹ̀bẹ̀ láníyàn kì í sáníyàn sí na àníyàn pé ṣé ó ti súnmọ́ lọ́n ó ti wọ kálùwà fódìdí oṣù mẹ́ta iná àlùbáríkà tó gbé jáde ní kálùwà àlùbáríkà nù àdéṣù àlùbáríkà wọn náà fi ṣe sí náà ni ṣé ìdúró àwọn ọ̀nà bá ń pọ̀ ìwọ tó ọbẹ̀ ilé fọ́ọ̀lù sí wọn lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ lè tó ọbẹ̀ ilé ránú ọ̀nà ara èṣù nìyẹn ṣùgbọ́n náà ẹyọ kan yẹn òun ló líìdì sí kíni o àlùjá náà záàlì kún wà sọ́ọ̀kùn bíi làálàkùn tàtàkùn eléyìí ni àwọn àsọọ́lẹ̀ tèmi ọlọ́run sọ fún yín tó jẹ́ mẹ́wàá kẹ́ẹ̀lẹ́jẹ́ni tí yóò pàyà ọlọ́run tí yóò bẹ̀rù ọlọ́run ibi òun ni a ti dúró abẹ́lọ́ wọn bá tí a gbọ́ ọlọ́run jẹ́ kí a lè lò ó ṣe wá lọ́mọ àlìjẹ́nà kọmọ́ ṣe wá lọ́mọ náà ọlá aláhùlọ́ wà láàkú wátá ilá bílá ilá ìlú ọ̀gá subhana kàlọ́mù alhamdi ashadu an la ilaha illa anta asalatu salamu alaikum wa rahmatullahi wa barakatuh وصل جزاكم الله خيرا àdúgbò mú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọn àti pẹ̀lú ojú rẹ̀. lérò tó ń wá sí ẹ̀kọ́ kan àti kejì pẹ̀ nínú orin tí wọ́n máa sọ nínú àwọn òṣèlú ọ̀la tí ọlọ́run làkàlẹ̀ nínú àlùkò ààrẹ tí.